àwọn àgbà bọ̀ wọ́n ní àìlárẹ̀ mọ́ ìyàgbá ọmọ ọmọ ní àti orí àrùn ẹ tọ́jú rọ́mọ kẹ́ kọ́mọ ó lè dúró kẹ́yìn o. Jesus. Babaka! Babaka! Baba! Two man! I won't crazy. I mean, when o say we má bá ọmọ yìí ní nǹkan kan pọ̀ o tó bá jẹ́ pé ò tí ṣe o. parada. ọrùn mi ọrùn mi láti mú yẹn bẹ ọrùn mi nìyẹn bàbá. ọmọ mi. gbẹ́dọ̀ sí lákẹ́ ló sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ta ló tó dájú ṣé kò máa ń wù ẹ̀ máa gbẹ́mi lẹ́mìí gbóná Bola, yeah? that pregnancy is not mine. The pregnancy Wait. is not yours? Yes. Really? Ṣé kí màá jẹ́ kí Ah! what in you? ojú kòkòrò obìnrin. sickness máa ti wọ àwọn ọmọ yín lára tó tó ìkẹ́tù bí wọ́n wá hospital? Dadi, ẹ máa rí jìnnà rárá tó. Bọ́ ọmọ lọ. Ẹ jọ, ṣé tìtorí kan tí òun lẹ ṣe pé tí wọ́n á rí o. mo lọ sí lẹ́tọ̀ọ̀ nípa ṣé o ti gbọ́ ọkàn tó fẹ́ sọ ní mo bí a Jíbọ́lá owó sọ fún mi. ooo oh, jíde awọ́pọ̀ náà lọ fẹ́ pé. àtúnṣe mi sọ mi ò kò yé mi náà wàá mọ̀ mi kò dẹ̀ kí n ṣẹ̀bi mi. ẹ̀bi tàwa. lẹ́nìgbà lẹyẹ tí ń bẹ nínú igbó ṣùgbọ́n labalábá kò lè dàbí ìfẹ́ ìwọ ní tèmi báwo. hello everybody be my best friend. ah hi everyone. ṣé mi ló ń sọ fún pé kí n ṣe nǹkan tó bá fẹ́. kò sí ọkùnrin náà tí ò lè bá mi sùn níwọ̀ ìgbà tí owó bá ti wà yìí fún. mo lè ti rí àwọn new zealand tẹ máa pè tẹ máa kọ̀ wọ ìrànwọ́ mọ́ mọ́ yàn. ṣé iṣu adúrún kan bá ń ṣẹlẹ̀ ṣe yóò dé sọ fẹ́mi tí mo jọ́ rẹ̀. kí ló ṣe é ah, kí ló ṣe tójú ẹ̀rọ báyìí. ẹ

ṣé báwo kò ti ní kàdáwọ̀ mẹ́sì àti ìdájọ́. I love your mother. Thank you. ẹ fi jẹ́ kí wọ́n gbé fún mi ẹ fẹ́ mi lẹ̀ ẹ wá ń lẹ́jọ́ ẹlẹ́jọ́ tí ọkùnrin lọ́wọ́ tí ọkùnrin lẹ́sẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ìròyìn ìyàwó. sọ gbogbo bó ṣe ń gbọ̀tẹ̀lé bá òkú káàkiri láti bọ̀ aṣọ ń bá ọmọ yẹn ní àjọṣepọ̀ ó tiẹ̀ ní tí jù. ẹ máa fún wọn nù ẹ máa fún wọn nù. bàbá máa ṣí kejì. ẹ máa fún wọn nù ẹ máa ẹ máa fún wọn nù. ó mọ̀ pórí lójú ẹ aṣẹ́wó ló bá gbé sí. no no no no no no don't talk don't ever ever make such statement about her again. ogun fẹ́ pupa ẹnu tiẹ̀ náà da lẹ́yìn tó yẹ kó máa pẹ̀tù sí ná. ọ̀kánláwọ̀ ọ̀kánláwọ̀ ọ̀kánláwọ̀ ìdúró gangan báyìí láàbọ̀sù àwo gbàgbọ́n ní bá sín ọjọ́ òkú ẹ̀ yẹ̀ ni ọ̀kánláwọ̀ ọ̀yá sín. ok ok ọ̀kàrẹ̀ ọ̀kánláwọ̀ ó ti dàgbà yẹ̀kúyẹ̀kú orí ìgbà tó jẹ́ pé bí gbà ò bá gbó àgbà kan ò gbọ́dọ̀ sọ̀kalẹ̀. wọlé o honestly oh, oh. ní kò dọ̀ ọmọ ojú mi ni ṣá. ẹ tún gbé mi ilé tí ò wá wọlé gbé mi ilé. n gbé mi ilé ṣọmọ tí mo gbé lé ni. Oh, èmi tèmi gbé fifty k lé nǹkan tó dẹ̀ lánà máa tún play mi ni. two hundred lèmi gbé lé kò ń ṣe fifty k ó pọ̀. bọ̀bọ̀ ìgbà tó ti ń wá nǹkan tó ti ń jẹ ń gọ. kò sí wèrè owó ìwà ńlẹ̀ owó ìwà ńlẹ̀ go see another one. Thank you inú gbọ́nlá lọ̀kẹ́rẹ́ lábẹ́rin ńlá ẹni bọ́ àké lójú ẹ̀ ló bojú. ẹni bó lẹ́yìn aago lásán nípa tàìlè bàbí òdòdó yóò bá a dì. ẹ sòrire èèyàn wọ̀nyí. congratulations lórí operation tí èdùàmú aborí eléyìí ò ní jásẹ̀ mọ́. ẹ jẹ́ kí dèdè wá jókòó jẹ́nẹ́sìsì eh, wa yẹn fún àbáta wa ni. àmì àmì ńlá. àwọn àgbàlagbà. ẹ adúpẹ́ lọ́wọ́ elédùà fún iṣẹ́ ibi yìí a parí <laughs> congratulations lẹ́ẹ̀kan sí ẹ. <laughs> Eh, ẹ wá o ṣé dédé wá ti rí gbẹ̀rù nínú àkáàtà bá láti bá lè pè aláti oh, alert ah, èmi ò tí ì rí ẹ. <laughs> mi ò tí ì rí mi mọ̀ bóyá àwọn ti rí náà nìwọ̀n. Eh, jésù ti wà kí n má parọ́ èmi rí change kọ̀ọ̀kan wá rò pé ah, bóyá láyé fún mi lówó kí mi jẹ ṣàwámà ní àdúgbò tí ẹ fi ìjòyè. ọkọ̀ rí change kan ẹ fi jẹ ṣàwámà kẹfẹ́ra card. kí ni wàá ní sèǹjọ̀ ọ̀hún. 100 k ni. ah owó káàdì nìyẹn ẹ ẹ owó káàdì <laughs> ṣé mo fún yín irú ẹ̀ lánàá àbí mo fún yín irú ẹ̀ jẹta ni. àbá ọjọ́ kan náà nìkan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lè ló pé òkè àwọn boys yìí wọ́n wọ́n wú yín lórí kẹ̀kọ́ náà fẹ́ bless wa kẹ́ máa kẹ́ máa bẹ̀rẹ̀ sí fún wa lówó card kẹ́ máa fi recharge card ẹ̀ ṣáà wọ́n. nǹkan tí mo fẹ́ràn jù lára dìde yín ni pé oyin yẹn ti pọ̀ jù tó bá dijọ́ mi <laughs> n ó rí ìdísẹ àbáàrẹ sọ n ó já wálẹ̀. Ah, um, bàbá ẹ má bínú sá um, ẹ jẹ́ kí n gbẹnu àwọn bọ́ì sọ̀rọ̀ hundred thousand tó nípa ẹ fún wa yẹn kò possible kò ju iṣẹ́ wa sá àjọ ọmọ bó ṣe ń lọ a mọ nǹkan tá a gba mọ nǹkan tó bá dé twenty mil àlàgbà at least bá ka orí wa mílíọ̀nù àtó mẹ́wàá ẹ bá sì fún wa ní one point something mil kò tí pọ̀ ju bàbá. Ah. <laughs> Hmm, mo fẹ́ràn rẹ̀ pọ̀ <laughs> torí bàbá alákùnrin bàbá ẹ ló bá mi mú díìlì yẹn wá. ẹ ẹ wọ́n ah, kọjá yìí rẹ o. tí gbogbo yín bá ti jáde lọ kí lè lọ sí mo ṣe lé ọkà lérò kí n jẹ ni mo ń gbé lọ kárí mo ń gbé gbogbo ẹ̀ kaná mo ń gbé bí gbogbo ìṣe máa rówó yẹn gbà wálé ẹ wá lọ dé agbára yín lẹ pẹ́ dà. wà á tó bẹ́ẹ̀ níwájú àti aláyé o ti mọ̀ pé mọ̀. o ti mọ̀. sọ lórí burúkú ni yàrá ja ẹ̀ na de tɔ ko eretɔ awo yɛ gbɛ awo de akɔlɔ ni buku ni ɛni sa akɔlɔ dafa akɔlɔ dafa awɔ to ni ɛni. a ye bɔlɔ ye bɛɛ kulo sɛlɛ ko siyɛn mɔ. a bɛ sɔn o bɛ bɔ. I dey talk you dey talk. I àpépẹ́ sọ. Màá ṣí ẹ. ọ̀rọ̀ àbá sọ̀rọ̀. bàbá báyà máa kán bí àwọn máa fàyà balẹ̀ kò tọ́ lórí ẹ̀ o. ó ní kò sí yẹn mọ́. ẹ a èmi ni mo ṣe bí ibi ò ní ṣe mí. Genesis a. chapter one verse one. alifu lẹ́yìn náà ní bá. akema ìgbé òlé egun nígbà tí a ṣe kíni. àtìrò. àtìrò mò ń bọ̀. wọ́n orí burúkú tẹ̀lé àmì tíra lọ́gàmì tíra ẹ̀ lẹ́sà ó rà bẹ́ẹ̀ yá àwọn oníṣẹ́ àwọn ọmọdé rí wọn aláṣẹ bá tíra ẹ̀ aláṣẹ ó ṣe ó fẹ́ bọ́ lábẹ́ ẹ̀yẹ kò sí ẹ̀mọ́ wá kò sí ẹ̀mọ́ wá kò sí ẹ̀mọ́ wá àwọn ọmọ àtìwọ́n náà àtìwọ́n náà ọ̀dọ́ ọ̀dọ́ Sika. Aké bàbá. Sika. Aké bàbá. Sika. Ẹ̀mélòó ni mo pè ẹ́? Ẹ̀mẹ́ta. Ah. Yorùbá ní ìjẹ̀pẹ̀ ara ẹni kì í rí létí. Mo rí ẹ tán. Ó fúyẹ́. Ó ah! fúyẹ́ kódà ó ju ẹgbà òun lọ. Àmọ́ mo fẹ́ràn rẹ gidi gan tẹ́tí mo ní sí ọ iye kì í fi ẹ́ lé orí gbogbo àwọn tó bá lọ́dọ̀ mi kò sí pé wọ́n ṣẹ́jú wọn lọ ìfẹ́ ní bẹ́ẹ̀ o wọ́n wá ní bí àrò ní bá wu ọ láàyà ẹ̀ tó pòkun ẹgbẹ́ tí àfọláyà ẹ̀ ṣẹ́gun fún òṣù hmm, wa wò pé kí n sọ ẹ́ dọmọ kí n sọ ẹ́ dẹ̀jẹ̀ mi ibi tí mo tẹ̀ wo bí tí mo rìn sí síkà ó sọdọ ọmọ inú ọgbà ó sì ti dandan kan gbàgbà ọ torí sẹta ń ṣe yìí a gbọ́dọ̀ fi ẹsẹ̀ ìdílé mú tá a bá fẹ́ pẹ́ tá a bá fẹ́ sórí ilé pẹ́ tá a bá fẹ́ dọ̀tá. Àké hmm. hmm. bàbá. Kí ni? Àké. Kí ni pẹ̀lẹ́ máa rọ pẹ́ dùn. Akí bàbá. Mm. Tí n bá gbọ́ yín dáadáa. Tí mi ò gbàgbọ́ dànù. Tí mo gbọ́ àgbọ̀ yìí. Ẹ sọ wípé ohun ìgẹ̀ mú mi rìn. Ẹ fẹ́ sọ mí dọmọ àgbà. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ jẹ́ kí n máa bá bàjẹ́. Bẹ́ẹ̀ni. Kí n máa bá àgbà mu. sí kí n máa bá wọn jókòó síbẹ̀. dandan dúró mọ́wọ́ wẹ̀. ẹ fẹ́ jẹ́ kí n máa bú ramúramù níbi tí àwọn àgbàbá ti ń bú ramúramù. ńlá ńlá ni màálù kì í ńlá lọ máa bí kí ẹ fẹ́ fi ohun tó ń bẹ ní abẹ́ ewé wọ̀n mi. kìdìrì láì kó wọ́n o. akíwọ́ akíwọ́. ó mọ ọ̀rọ̀ pẹ́ dà. ṣíra. Ah, ṣeun. akí bàbá mo wá ṣe má jẹ̀mú fún yín wípé tí n bá di àràbà ńlá tán àràbà ńlá mi jẹ́ fojú di aké. ò ní lè fojú di aké torí kí o ṣe kí ni. àkè ọbẹ̀. ní wẹ́lẹ̀wẹ́lẹ̀. abiyamọ ah! ah! ìkúnlẹ̀ abiyamọ o ọkọ lọ́hùn. màmá ah, olúwọmọ tiwa ló dé yẹn náà kí ló jẹlẹ̀. ọkọ lọ́hùn ọmọ aṣọ tó wọ láì ṣe rere mo ṣe ráṣọ ìkọ́lé ilé ìwọ ló mú bíléèdì tó fi yá o. iwọ lo yá ọkọ làwọn tún wọn yẹn kéèké láì ṣobìnrin ó dírun sórí. màmá ẹ kúrò ń bẹ jàre ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ màmá tó yípa ni ṣé ẹ̀ mọ̀kọ́ tó kó sí ni eléyìí tó jẹ́ pé wo ilé tẹ̀ ń gbé yìí máa rà á kò ẹ fi bẹ́ẹ̀ máa o. wọ́n ti ń ṣe báyìí náà. èmi àti bẹ́bẹ̀ fẹ́ sáré dé ta bẹ́ wà bá náà ni wọ́n kọ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ ọmọ nǹkan dé ta wọ́n kọ́ dé ọ̀dọ̀ ìyá ọkọ̀ rí àwọn akọ̀ọ̀ṣe àì kadẹ̀ yọjú sí i. jẹ́ kí màmá mọ̀ ọ̀lọ́. ọkọ láwọn sọmọlélé yàbí sówó ná sọmọlélé tó yẹ kí n ti fẹ́ oṣù ọkọ láwọn dé pa mí lẹ́kún. màmá ẹ kúrò ń bẹ jàre màmá kí ló ṣẹlẹ̀ ẹ lójú ẹ fi mọ̀ràn wò ni ẹ rẹ́ni tó dúró ni ọmọ tó ga fine boy sì wà àti ìwà olú ọmọ ibì kan ọmọ àti ìwà ọmọ tó ń sọ àràmà ẹ̀ẹ́dà lọ́mọ ní kí ló ṣẹlẹ̀ gangan ọmọ ẹwọ́n mi ẹni tó bá rí scar tó wá lóun ò rí èèyàn mọ́ wàhálà ẹni ò ní rí èèyàn tó máa fi jáde láàyè bàbá ẹ gbàgbé o. tẹ́tẹ̀ mo mọ̀ kan tó ń ṣe èèyàn kọ̀ọ̀ra o bàbá ẹ tó rẹ̀ sí street ni mo ń sí tó ń pẹ́ wà á street tẹ́lá kọ̀ gbọ́ scar tẹ́jọ́ kọrí àwọn olú ọmọ nọ́mbà wà ọmọ tó ń nọmọ pa ọmọ tó ń rọmọ ń ṣe ẹni ọdún ọmọ ìṣe káàtà láti gbọ́ ọ̀kọ́rí àwọn ọmọ kan ní one thousand. Ah. wá ṣe ọmọ mi màmá ò dáyàn ọmọ ni màmá ò kó yàn jẹ ah, káàdì wà lélẹ́yìn náà. ọmọ tó yẹ pé kò ṣe eh, one two one thousand ẹ̀ ní kàtọ́ one two three. bẹ́ẹ̀ ló ṣe sáà gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ lórí burúkú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ bí ọjọ́ tó fẹ́ bù mí jẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ láì ṣe Mike Tyson ọkọ làwọn ọmọ sọ fún ẹ o ọkọ làwọn máa ń káwọn aládùúgbò orí èmi àti ẹ o ọkọ làwọn yà má lọ. ìyá fẹ́ yàwó ẹ̀ sọ̀rọ̀ kí ni gan yóò ṣe yín gangan ẹ wá ẹ wá kéré mi gbòòrò ẹ wá dọ̀tí mi ẹni bẹ́ẹ̀ wò mí ọmọ kan tó pọ̀ tó ní ọmọ pàtó ẹ ní ọdún ọmọ ẹ̀dẹ̀ ká ìyọkọ̀ yà wọ ẹ súnmọ́ mi kì í hàn ọ̀gìn náà. yóò á bù. kálí fún mi báyìí ọkọ láwọn ọmọ ní kò jáde má yẹ kí ìwọ̀n fẹ́ mo ní kò jáde má yẹ káwọn aládùúgbò orí èmi àtẹ ọkọ láwọn ya bàbá ẹkú yọ ńbẹ jàre màmá mo fún yín yẹn ni o ọba ti ọba àlùkò màmá màmá ẹ wo mo kàn fún yín yẹn jẹ ni o tó ń jẹ́ pẹ́ yìí ni ẹ wo gan ni èyí ló ń gbọ́ bá àlùkò létí ẹ wo gan ni ẹ mo kàn fún yín yẹn ni o kí ni gbogbo eléyìí náà màmá ẹ stop ṣe bẹ́ẹ̀ o ẹ stop ṣe bẹ́ẹ̀ o scar ti movement jàre. Ah, ah. ẹni pé scar scar scar scar. àjọlù ènìyàn ti ń dẹrù bara rẹ̀ o. scar scar scar. Àjọ̀nú ènìyàn ti ń dẹrù bara rẹ̀. Ẹni pé scar scar scar scar. Àjọ̀nú ènìyàn ti ń dẹrù bara rẹ̀ o. scar scar scar. Àjọ̀nú ènìyàn ti ń dẹrù bara rẹ̀. Ah, ọ̀rẹ́ mi ṣàlàáfíà ni. àlàáfíà mo wà o. tọjọ́ mẹ́ta. kí ló lè tó yẹn ẹ ò pè mí o ló fẹ́ rí mi ó fẹ́ bá mi sọ̀rọ̀ bó dẹ̀ ní kó yẹ ká sọ lórí fóònù ó ṣáà insist pé ká ríra wọ́nà o kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ojúlọ̀rọ̀ wà. ojúlọ̀rọ̀ ojú mi rèé o ah, kí ló ṣẹlẹ̀. tí bá ti rí ẹ̀bá inú mi máa ń dùn ní bí ṣe fine. bọ́láńlé ó jẹ́ go straight to the point kó sọ nǹkan tó bá wá ní òní time o any ah. time at all má bínú ọ̀rọ̀ kan láwọn nù wọ́n mú ẹ ọ̀kan láwọn. ọ̀kan láwọn tiẹ̀ kí ló ṣe. ó ní jọ ó lè bá mi wáṣẹ́ fọ̀kan láwọn ṣàmọ̀ wípé oríṣiríṣi iléeṣẹ́ ni ọkọ ẹ ní oríṣiríṣi iléeṣẹ́ nìwọ̀ngàn fún ara ẹ ní káàkiri gbogbo àgbáyé bá mi fi ọ̀kan láwọn síbi kan kó máa ṣiṣẹ́ ṣàánú mi jọ má wò mí ràn. Bọ́láńlé ọ̀rẹ́ mi kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí kí n bẹ́ẹ̀ wáṣẹ́ fún ọ̀kan láwọn lọ́dọ̀ mi àbí kí n sọ fún dáàdì kan bá wáṣẹ́ lọ́kan láwọn tiẹ̀ ọ̀kan láwọn tí ó kàwé. ọ̀kan láwọn kàwé. ìwé wo ló kà. ó ka ìwé ẹ̀jẹ̀. àjọ jọjọ nígbà tí ṣe pé mi ò mọ̀ bí mi ìbá tiẹ̀ mọ̀ one on one ah, ah, ìwọ fúnra rẹ ò kí ń jẹ́ kétí mi di sọ̀rọ̀ ọmọdé ìnà ọ̀kan láwọn tí wọ́n rọ stikẹ́ẹ̀tì kúrò ní yunifásitì ìwọ náà mọ̀ ọ́ ó mọ olú organization ti dáàdì run ó mọ owó ilé ìtẹ̀mí gan run àwọn kan wà tó jẹ́ pé wọ́n sì kó master certificate wọn kan tí wọ́n kò dání tí wọ́n ń wáṣẹ́ lọ́dọ̀ dáàdì tí wọ́n ti rí ibi tán máa fi wọ́n sí ẹnu wo ni mo fẹ́ fi sọ fún dáàdì ipe kan bá mi wá iṣẹ́ fún ọ̀kan láwọn tí ò kàwé yanjú ah, mi ní lè ṣe yẹn mi ní lè ṣe yẹn wọ́ ọ̀rẹ́ ṣoré lè tó bá wà ẹja ni. ẹ ẹ ṣe ní sùúrù o ò dẹ̀ fi ṣe pa ẹ̀ ó tiẹ̀ jẹ́ kó jẹ́ pa ẹ̀ kó máa tẹ̀lé ẹ káàkiri ṣàánú mi ọ̀rẹ́ mi má wò mí ràn. mo ti sọ fún ẹ pé kò sọ̀rọ̀ ń tó bá jẹ́ pé o ní nǹkan mi tó fẹ́ sọ kó sọ otherwise má bínú ní sùúrù má bínú má bínú má bínú so ní sùúrù kí ni kò fún ẹ. ní sùúrù jọ ó kẹyọ kan má bínú sí mi jù nítorí títọ́ lọ́hùn mm-hmm. ẹ lè jọ bá mi pe ọ̀kan láwọn kó bá mi bá sọ̀rọ̀ ẹ bí ìyá sọmọ bá mi bá sọ̀rọ̀ kó bá mi bá sọ̀rọ̀ ó dẹ̀ kó máa gbọ́ kí n pe ọ̀kan láwọn. bẹ́ẹ̀ ni kí n bá sọ̀rọ̀. bá mi fà á létí ọ̀tún. Ah, ah. kí ló ṣe wọ́n tó o lè bá sọ̀rọ̀ ìwọ tó bí nǹkan ẹ̀ ẹ́ kí n bá sọ̀rọ̀ ok mo ti gbọ́ hmm. má bá sọ̀rọ̀ lórí fóònù. Ah, sórí tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ ṣáà pè mí màá ní kó gbé fóònù fún má bá sọ ohun tí bá fẹ́ bá sọ. ẹ jẹ́ kó wá síbi kó bá sọ ojú. no no má yẹ kó wá síbi o má yẹ tí ìjà kó wá síbi for now ṣó ti yé má ti ìjà kó wá síbi rárá ọ̀rọ̀ tó fẹ́ kí n bá sọ yẹn màá bá sọ lórí fóònù so màá tún máa rí ẹ tó bá fẹ́ nǹkan kan kó béèrè láwọn àwọn máa fún ẹ hàn. kan láwọn wọ ọ̀rọ̀ síkẹ̀tì ẹ̀ ọ̀kan láwọn. ah dáàdi mo náà ah dáàdi ẹjọ ẹjẹ ń sáré lọ ah dáàdi mo ti fẹsẹ̀ gbà ẹjẹ ń sáré lọ change mo ti wẹ̀ tán mo ti wẹ̀ tán. ẹjọ mo wáyọ náà ṣe mi lọ́wọ́ nìyẹn ẹjọ mo ò ní pẹ́ kíkan change ni mo ò ní pẹ́ dáàdi ẹjọ ẹjọ ẹjọ ẹjọ wọn mú ẹjọ. Kọ́lá Kọ́lá take your time o gbọ́ lọ ṣe farabalẹ̀ ṣe gbogbo ní tó bá fẹ́ ṣe àwa máa máa lọ ń sìn ah. hmm. kí ló ń ṣe kí ni hà kí ni hà ń sìn lọ ṣe nǹkan tó o bá fẹ́ ṣe lọ farabalẹ̀ múra ẹ o gbọ́ dírẹ́fà tí mo rán jáde tó bá ti padà dé a máa gbé ẹ bọ̀ oh. tí o bá dẹ̀ tètè dé ń tiẹ̀ pé uber ok ṣé o lè pé uber ni. máa pé uber dáadé. ẹ ẹ pé uber ah, oh. pé uber. kí ló ń ṣe wọ mo mọ̀ ní pé màá bá yín bẹ́ẹ̀ sínsìn. wọ́n gan-an gbogbo nǹkan ẹ mo máa sọ fún ẹ ojú máa ń lò jù ẹ àwọn àbúrò ẹ ó ṣẹ̀ṣẹ̀ ń wẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe. mo ń lọ ṣọ́ ni mo ń ṣọ́. kò burú wàá bá wa náà. ọkùnrin mọ́ wọn ò ní pẹ́. Sali. Uh, ah, yes, ah, daddy. Daddy Yes, daddy. Yes, sir. sà. Um, à ń jáde lọ. Ẹ má sir. Show Ṣé o Yes, sir. For no reason tí Kọ́láwọlé bá bọ̀ ta yálà o fẹ́ gbé mọ́tò ni àbò fẹ́ fẹ́ sẹ́rin báyìí kò jáde. jade. má jáde. jade. Rara. ti gùn sà. Kí ni mo wí? Àṣẹ ti gùn ẹni kó má jáde. Kò gbọ́dọ̀ jade. Rara. O ti gbọ́ sà. Ẹ́ o ti gbọ́ sà ok ẹ má pẹ́ sá má ẹ bá pẹ́ sá o mo ti gbọ́ sá kò lè jáde kò ní mi ò ní jẹ́ jáde sá ẹ bá pẹ́ sá. <laughs> yes Kọ́láwọlé kò gbọ́dọ̀ jáde tó bá jáde pẹ́rẹ́ <laughs> ó di wẹ́lò <laughs> ó ti pàǹtí ẹ nìyẹn iṣẹ́ mi ò ṣiṣẹ́ wà lárara kí n ṣe kí ni kí n tẹ̀ bó bá ṣe wù mí ni kí n wà nílé ajá lọ́hùn gan máa tẹ̀ wọ́n fún mi fún wàhálà nù léyìí wọ́n fẹ́ mi fún wàhálà gbogbo ìrọ̀rùn ni. ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́. kí ló sọ ọdẹ mú ọ ọdẹ olómú yín níbo ló ń gbà padà báyìí jáde kí ló ṣe kó dúró dẹni. jáde náà àwọn ẹjẹ lọ mọ́kadà. ẹ o fẹ́ jáde ṣé ìwọ mọ̀ ti wá látòkè ni pé o ò gbọ́dọ̀ jáde ń bì báyìí. àṣẹ ṣé wọn òbí mi tán mi lẹ́ẹ̀kan ni. wọ́n tán ẹ lẹ́ẹ̀kan ní à. Ah. ẹ jọ ẹ̀gbọ́n. o fẹ́ fọwọ́ kàn tó bá jẹ́ pé ọwọ́ ẹ̀yẹ kàn mí ni tí n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ànábì ṣe bẹ́ẹ̀ báyìí ó máa rí báyìí ni àwa dàbí ti ọmọ ọmọ ọdẹ dé pa pa lọ́wọ́ ṣú àwọn àmì yóò dá o. tẹ́ṣe yóò dá o tẹ́ṣe yóò dá o ẹ́ erí kọjá àgbẹ̀ ń tàka eléyìí ń tàka sẹ́mi erí kọjá àgbẹ̀ ń tàka ó wá mú ọwọ́ ó ṣe báyìí bí ẹni ń jó fújì gàbéjì ó ṣe báyìí mi ó mà ga o oh my god eléyìí náà wá kọjá tán bá bí ẹ rí kó o débi báyìí mo ń ṣọ́ ẹ o kó wá bí lóru màá rí ẹ kó wá bí lọ́sàn-án màá rí ẹ níwọ̀ mo ń ṣọ́ ẹ o mo ń ṣọ́ ẹ. Baby. Ah, àríkọ́. Bọ́ọ̀lù. Ṣé apá? Mo lọ sí lọ́wọ́ kele. Ah, àbúrò mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀yìn. Tí mo ní pé a nídìí owó skul ẹ̀. Eh, owó skul ẹ̀. Mhm. Èlé lọ wá ń sọ̀rọ̀ rẹ̀ báyìí. Two fifty. Ah! Tí ó fi parí gbogbo léwe. Ó ti o fún sẹ́ṣọ̀n yìí nìkan náà ni. Ẹ̀ẹ́. Eh, eh tó bá rí báwọn tí máa fún wọn mílíọ̀nù kan. bíbí ìṣọ̀kọ mi tó ṣe gan ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ a ń dúpẹ́ ara ẹni kò sí wàhálà. Mm-hmm. bó ni ẹ ṣe tán hmm, àríkẹ́ lọ́dọ̀ tèmi ta lọ́wọ́ àbá. kò sí ọkọ mi hmm, àwọn adúlọ ṣùgbọ́n. Right, you go. Okay ẹ̀yin ará mi ifá ni mí o mi ò bẹ́ nìkan kan jà ọ̀pẹ̀lẹ̀ ni mí mi ò bẹ́ nìkan kan múlẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ká tẹra wa nù dáadáa mò ń gbóòórùn ọ̀dàlẹ̀ láàrin wa ọ̀dàlẹ̀ hmm. bẹ́ẹ̀ni. bàbá àwọn ò lè dalẹ̀ yìí a kì í ṣòkété tó bá fa mulẹ̀ tó dalẹ̀ fa agbígbá la wà ṣinṣin báyìí lálẹ́ mọ́ pẹ̀lẹ́ yín àlè bìtírè yín. bàbá àlè dalẹ̀ yín ẹni tó bá ti wá ń sọ yín pé àwọn èèyàn fẹ́ dalẹ̀ yín ẹ bàbá kò ń ṣerú èmi ẹ̀yọ́ mi kò ń bẹ̀ bàbá mi wá mọ tàwọn ọ̀sìn wẹ́wẹ́ yìí ó tẹ̀sẹ̀ kò tira o. guy kúrò ń bẹ̀rẹ̀ mò ń suspect ẹ̀. ẹ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ ẹni tó máa dà yín bàbá ẹ gbàgbé ẹ ẹ̀dẹ̀ má gbàgbé bàbá tá a bá kà á ní méní méjì àìtọ́dún márùn-ún tẹ̀ ti mú mọ́ láti ìlú Ìbàdàn láti ìgbà ilẹ̀ ti sọ mí dọ̀mọ́ ẹ̀dẹ̀ ẹ ṣe mí dáadáa mi ò lè dà yín láyé. bàbá àlè dà yín bàbá. kò sí wàhálà bàbá tiẹ̀ <laughs> abá akínlé akéogi wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ kò sí wàhálà ẹja lọ. ake ṣé mo ní kẹ́ pààyàn lọ́pọ̀ èèyàn tẹ lọ ni aláàánú mi lẹ pa náà ọ̀gá mi lẹ ń tẹ pa ẹ sáré pa àwọn bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ sọ́mi tẹ́ máa pààyàn ẹ wá àyẹ̀tẹ̀ ti lọ náà ìyẹn ti lọ ẹ wọlé kẹlẹ́ bá ń gbó tèmi jáde ẹ wọlé kẹ fún mi lóò tèmi kí máa lọ. ṣé ní dáàbò lówó ẹ ní sọ̀rọ̀ ọkàn báyìí ẹ ní sọ̀rọ̀ ọkàn ní dáàbò lò ẹ dáàbò lò kẹlẹ́ kẹ́mi tètè máa lọ ẹ wá ẹ dáàbò lò ẹ wá gbó jáde ẹ dáàbò lò kẹlẹ́ kẹ́mi máa lọ. ìyá ẹ tó wàá fún wa ṣèṣe. nǹkan kan wà tó ń bọ́dà mi gan-an tó jẹ́ kọ́kàn mi wúwo ọ̀rọ̀ aké ni o èmi fi pé aké ti fẹ́ máa rẹwà jẹ kò rẹwà jẹ ni kò ti fẹ́ máa rẹwà ta à ń ṣiṣẹ́ fún aké àwa ni à ń torí bọ́dọ́ àwa ni à ń strike tá a bá dé àkí àkọ́ṣe wa bó bá ṣe wù á sọ̀rọ̀ sí wa tó bá ṣe wù tá a bá tún execute business tá a bá tún dé á tún fún wa ní owó tí ò ní ìtumọ̀ owó tí ò ní nǹkan tó lè ṣe sáyé wa mo wá ro mo jókòó ṣé kò ṣe pé ó ti fẹ́ máa jọ pé a ti di ọmọ ẹrú ṣé bá ṣe máa jókòó ìdáṣe ní ṣe nǹkan kan ṣé bá ṣe máa dákẹ́ rèé um, scar inú mi dùn pé Roger ẹni wáyé because I've been wanting to say this but mi fẹ́ kódà kí mo You ṣùgbọ́n kí pàṣẹ lèmi fi dínú géèmù yìí kó má dà kí mo ti wá mọ̀nà ju ẹ lọ ló jẹ́ kí I can cheat wa man I can ṣe wá bí kébúyà òun lọ lọ́run lórí wa imagine that we go go walk àwa la máa lọ risk life wa a máa dé àkẹ́ a máa pín peanut wa lọ́ máa fún wa hundred bay fifty bay owó tí owó tí o tó wá ṣe owó tá a gan fi ń ṣe fàájì mo tún fẹ́ sọ̀rọ̀ pé ah be like say all of us be dollar mọ àbí yóò fògùn mọ everybody ni but as all of una no talk ni mo ṣe níbi akin dákẹ́ kí n má dàgbé ya ah, èmi ni mò ń bẹ but as you don talk am now make we strike. ẹyin bọ́bọ̀ ọ̀sìn hope say you no forget say ake no be jew. so sójọ́ náà ni. ake ṣàwo gan-an àti wípé àwa ni kókó la wà lẹ́yìn ake àwọn tó kù náà sì wà lẹ́yìn ẹ̀ àti wípé báwo lèèyàn mẹ́ta ṣe máa dúró ní méjì méjì. ẹ̀bà ẹ dúró kí nìyẹn mi ẹ̀ tó bá pọ̀ sọ́pọ̀ tó wà ní àṣà àwọn ọ̀sìn wẹ́wẹ́ yẹn ṣáà la máa bẹ̀rù ah, problem dé máa nínú pé as far as this car bá ti já èmi ní ká fọkàn balẹ̀ kó máa kojú uh, àáké me am good to go àkí ni mo sọ. confam yẹn ọ̀dà scar nìkan la need tó bá ti fún wa lọ́dà bí ká pull in bẹ́ẹ̀ gbogbo àwọn boys yẹn a máa sáré jẹ wọn ní hundred. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni we gather day we gather day i dey your back. Mm. ẹ ṣe gan ọ̀rọ̀ tí mo gbọ́ yóò jẹ́ kó rí mi wá kan but all the same ló ń bà mí torí ẹ fi ń yé mi sìn pé kí n máa jó níṣù pé wà ní ẹ̀yìn mi kọ́rọ̀ mi máa ń dàbí ọ̀rọ̀ Jésù Kristi olúwa wa tó ní kó máa nìṣó kó máa nìṣó kó máa nìṣó ká tó dijú pé ọkàn Jésù má gbèrè bù mí. Are you saying you are with me for real? Scar, no shaking. We dey your back. Scar, èmi ò mọ̀ tẹ́lómi o. Tèmi lèmi sọ. So èmi ò lè dà ẹ́ láéláé mi ì lè tì ẹ́ síwájú kí n padà lẹ́yìn ẹ̀ ṣó gbàgede jẹ́ sí mi bí my boss now èmi ò mọ̀ ya àkèrè àkè òun ṣe ọ̀gá tèmi wọ́n ló ń mọ géèmì wọ́n lọ́ọ́ ga tèmi sórí ibi tó bá lọ ni màá lọ ibi tó bá rìn sí ni màá rìn sí àṣẹ tó bá pa ni màá tẹ̀lé ìwọ kọ instruct wa kó dẹ̀ fún wa nígbà pé báyìí ni ká yẹ ṣe ọmọ ìyá mi kó wá dá dán mọ̀ àbí kò fẹ́ dá fún ìyá tó bí àkè ni. we gather there. hundred no shake àwọn onígbà onígbọ̀wọ́. báwo bá gbá onígbọ̀wọ́ àwa àti àwọn àwọn àyà. ọ̀sẹ̀ tẹ̀ ìrẹsẹ̀ tẹ̀ bàbá aláwo eku ló ṣe fáfẹ́ ku ó ní kéku ó rúbọ eku kọ eku òru ikú ṣe bí eré bí eré eku wọlé eku peku ọ̀sẹ̀ tẹ̀ ìrẹsẹ̀ tẹ̀ bàbá aláwo ẹja ló ṣe fáfẹ́ ja ó ní kẹjọ ó ẹja kọ ẹjọ òru ikú ṣe bí eré bí eré eku wọlé eku pẹja ọ̀sẹ̀ tẹ̀ ìrẹsẹ̀ tẹ̀ bàbá aláwo àmúlòdàgbà ló ṣe fámúlòdàgbà ó ní kámúròdàgbà orúbọ àmúròdàgbà kọkòrú ikú ṣe bí eré ikú pèmùròdàgbà adíáfúgbọ tí wọ́n ní kó kú mo lóò ní kú adíáfúgbọ tí wọ́n ní kó rùn mo lóò ní rùn bàbá yẹkúyẹkú ni wọ́n ń pè lọ́yẹ̀kú bàbá yẹgiyẹgi ni wọ́n ń pè lárẹ̀rá a kì í gbá wọn lójú a kì í bá wọn jà a kì í dìgbòlu wọn arara o sàní wọn ǹjẹ́ mo títí títí mo dé lu òṣòrongiro ọmọ ọmọdọ́mọ ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ́ o kẹ́nikẹ́ni má ṣe nà ọ́ o béèyàn bá nà ọ́ àríjà agbólédàfá béèyàn bá nà ọ́ kán láwọn àríjẹ́sù láàlú ògiri òkò ẹbọra tí ìgòdó lẹ́sìn irúnmọlẹ̀ tí hówó yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀ ọ̀kánláwọ̀ ọ̀kánláwọ̀ ọ̀kánláwọ̀ ìdúró gangan báyìí láàbóṣù àwo gbágbọ̀n ní bá sín ọjọ́ òkú ẹ̀ ni ọ̀kan láwọn ọ̀yá sín. ok ok ọ̀kàrẹ̀ ọ̀kan láwọn o ó ti dàgbà yẹ̀kúyẹ̀kú orí ìgbà tó jẹ́ pé gbígbà ọ̀bà gbó àgbà kan ò sọ̀kalẹ̀ ọ̀kan láwọn o mo fẹ́ kọ́ ọmọ fi wájú gbọ́ta mo fẹ́ kọ́ ọmọ fẹ̀yìn gbọ́ta kó o fi gbogbo ara gbọ́ta bẹ́ẹ̀ni nítorí pé kí ni bàbá pagún jẹ ẹyẹ tí ó panijẹ a sì wá kú níwọ̀n níwọ̀n káì o ọ̀kan náà wọ̀ ó ti dòdìdẹ̀ apá ayé kan ò sì ní ká ọ mọ́ ẹ̀yin tó láyé o ní tí mo bá ṣe lónìí ẹ jẹ́ ká rọ ọ̀rọ̀ mọ́ ẹ̀yin omi dáyé o ẹ̀yin omi dáyé o ẹ̀yin omi dáyé o ẹ kárí bàbá débi iṣẹ́ ṣíṣe báyìí láṣẹ ọyẹ ìwúre fún mi kọ̀ọ̀kan. ọ̀kan làwọn o ọ̀kan làwọn o ọ̀kan làwọn o ohun awífọ́gbọ́lọgbọ́gbọ́ ohun awífọ́gbàlọgbàgbà kóṣẹ kóṣẹ ni tìlákọ̀ṣẹ ọ̀rọ̀ kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ àjíjà lórúkọ àpèwé àjíjà lórúkọ àpèbò òun á ṣe rere láyé ayé èrè ọ̀nì ìtumọ̀ ọ̀dàṣẹ. àṣẹ. ọ̀kan làwọn ọ̀kan làwọn ọ̀kan làwọn bẹ́ẹ̀ iwájú bá gé ẹran èrìgì á gbé gbogbo òun á ṣe fún ẹ lónìí káṣẹ ràn mọ́. àṣẹ àṣẹ. ọ̀kan làwọn o. <laughs> ọ̀kan làwọn o ọ̀kan làwọn o ó dègún ó dèpè ó dàṣẹ gbogbo ohun taró ìpátápátá kárò rọ̀ mọ́. bẹ́ẹ̀ ni bí ó sì rí nù. ọ̀kan làwọn o ọ̀kan làwọn o ọ̀kan làwọn o tó bá jẹ́ kégbà tí wọ́n bí ẹ wọ́n fi omi wẹ̀ ẹ́ tó bá yẹ kégbà tí wọ́n bí ẹ wọ́n fi ọṣẹ wẹ̀ ọ́ tó bá yẹ kégbà tí wọ́n bí ẹ wọ́n fi kànkàn wẹ̀ ẹ́ gbogbo ohun tí a sọ lónìí kí àṣẹ gùn kárọ̀ rọ̀ mọ́ kó kùn ẹ́ lára. ẹ ṣeun mo dúpẹ́ bẹ́ẹ̀ ni káṣe ó gùn nítorí bẹ́ẹ̀ iwájú bá gẹ́ran èrìgì àgbà ni ó dègún ó dèpé ó dàṣẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin omi dayé o ọ̀ya ìrókò ti wó sílé ìràgbà yìí ìṣèdì ṣíṣe ẹgbẹ́rù yín ọ̀ya ẹ̀sùn tàbí bọ̀ ẹ káre ẹ má wẹ̀yìn o ẹ káre pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan làwọn ọ̀kan làwọn ọ̀kàrẹ̀ ọ̀kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù yà á máa ṣe lọ́kọ̀ọ̀kan sórí ẹbọ tí wọ́n ń gbé lọ́hùn ìkórìtà mẹ́ta là ń gbé lọ ọgbọ́n mi ká tó dé má dákẹ́ o má dákẹ́ àdúrà o tá a bá ti tilẹ̀ fìdí ẹbọ náà kálẹ̀ ẹbọ fi ẹbọ tẹ ẹbọ kọjá lọ sádùúgbò ọ̀hún mọ̀ ń bọ̀ wọn ò tí dé. èmi ò kọ́ láwọn gbogbo ohun tí n bá ṣe ó di àṣegbé ìlù tí ń bá lù kó lù ìyẹ̀kùn tí ń bá tì kó tì èyí tí ń bá ṣí òun ni kó ṣí àwọn ìyá mi ọ̀pákẹ́ ọ̀yà kí ayáǹgogo idẹ kó dúró tì mí kí n gbóre rẹ̀ kí n ṣe rere gbogbo tí n bá dáwọ́lé kó máa yọrí sí rere ẹnikẹ́ni èèyàn kéèyàn àbá fi abẹ gbé jáde tó bá ní mi ò ní ṣe rere nínú ayé ẹ̀yin tó náyé kẹ bá mi mú sọ́dọ̀. ajagbo gbó gbó lóko bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ nílé. àmèrè nìkan ní jókòó àgbẹ̀ lọ́fẹ̀ẹ́.

agùn gírígàrà agùn gírígàrà agùn gírígàrà àti ló fi gbogbo ẹnu wo sàjọ títí kọ̀lé orúbọ̀ wá sílé ayé ẹ̀bùn ẹgbàá lẹ́gbàá wọlé ẹnu ẹgbàá lẹ́gbàá jáde ǹjẹ́ tuntun tá a gbé lónìí fi ooo ẹjọ́ dà kọjá lọ lé ẹ fi ìdí igbá tí ń bẹ ẹ fi ìdí ẹ kalẹ. ẹ kárí wúre sí ọ̀kan làwọn ọ̀kọ́ làwọn ọ̀kọ́ làwọn o gbogbo bó ṣe ń lọ wàá máa lọ́re wàá máa bọ́re. ọ̀kọ́ làwọn o ò ní báráyé fọwọ́ tì í. àṣẹ ọ̀kọ́ làwọn o ọ̀kọ́ làwọn o ipa ayé kan ò ní ká ọ. àṣẹ àṣẹgùn. ìkọ́ kí ikọ́ bá lá ìkọ́ kí ikọ́ mejò lẹ́sẹ̀ àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ọmọ lọ́re ọmọ bọ́re àṣẹ. àṣẹgùn àṣẹgùn àṣẹgùn ẹ wò mí gbogbo ntọ́ yẹn ká sì láti ṣe ẹbọ ti fín ẹbọ ti dà ẹbọ ti kọjá lọ ṣáájú ilé ọ̀run gédégbé tàbá ti wá ń lọ ẹnìkankan nínú yín ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn o obìnrin tó wẹ̀yìn lọ́jọ́ kìíní àná ó dohun tí wọ́n fi ń ṣe bẹ̀ ni o à ní dohun àmúṣe bẹ́ẹ̀ o ọ̀ya òbíríkò ẹ para ó dúpẹ́ ifá kokoko láwoláwo tìmì ọmọ langbasa ọmọ onira ọmọ onira ọmọ ẹnìkan sàkàn bí àdó. hello genesis tiwa chapter one verse one alif lẹ́yìn alif ló kọ bá bàbá wọn ní kí n gbé yín débẹ̀ ni o ó ní kankan tí mo rí tó jọ mí lójú o sherry sky àti trigger irin wọn ò mọ̀ ẹ ti understand ọkàn mi sọ pé alábọ̀dé ni wọ́n ẹ ti understand mo fẹ́ kẹ́ ẹ ti understand kẹ́ fura. ẹ̀ẹ́ eh, kí mẹ́nu kúrò ń bẹ̀ sà ọkà máa ma sọ létà ok bàbá o bàbá tí òkun tó ń ṣẹ́kù jájá lábọ̀dí ló fi sickness idọ́ búlù. ah àwọn ilé ẹ ti bẹ́ẹ̀. ska ska ska wọ́n ní ká fún ni ká gbọ́ àwa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwa jèrò àwí ìbò àfọ̀gbà tí mọ́mọdé ti kà àbámọ̀ bọ́nu ọ̀ọ́ni ti kà àbámọ̀ bọ́nu o ọ̀ sì ní sorí burúkú mo nírú ẹ̀ lọ́mọ o mo sì ní gbàdúrà kó o fọ̀sánlẹ̀ kó o kú mọ́bí rẹ lójú. scar nǹkan kan ni mò ń rí sí ọ lẹ́nu dọ́mẹ́ta yìí yóò sì dá kí n tètè pè ọ sákìyèsí scar bí mo bá sùn nǹkan òun ni mò ń rí lójú oorun tí mo bá rìn lọ nǹkan òun ni mò ń rí lójú oorun mo wá rí pé tí n bá tètè pè ọ kí n pè ọ sákìyèsí ó ṣeé ṣe kọ́ lọ jìn sọ́fìn ọ̀hún n ò sì ní fẹ́ kọ́ jìn sọ́fìn tí ò dáa scan bí mo ṣe wọ̀ yìí mò ń rí wípé ẹ̀mí rẹ ò dáa sí àké mò ń rí wípé ọ̀fẹ́ sí àké ní jàǹbá mò ń rí wípé ọ̀fẹ́ sí àké láburú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. <laughs> bàbá bẹ́ẹ̀ ni o confam gidi kan ní bẹ́ẹ̀ mo wá jẹ́ pé ẹ wo iṣẹ́ ni ẹja náà ah, bàbá akéde akéde fọkọ now. Ah, bàbá àkè ò ṣe dáadáa normal normal normal normal normal gbogbo strategy tá a fi ń rò tá a fi operate èmi tí mò ń yin iṣẹ́ rẹ̀ èmi àtàwọn boys àmà bọ́ síta àmà yóò ṣiṣẹ́ fún àkè àkè kan pawó wàsápò ni èmi náà wá wòye pé àtọmọ boy mi ló máa bá orí burúkú báyìí rẹ understand oríire ni tèmi ṣe get ipe ká ká ṣe kí ni ká má ké kúrò ní ọ̀nà ká yanjú ẹ̀ ká padà nù. Ah! Scar ìkànnì ọ ọ̀dájú ni ọ àti gbọ́ lẹ́yìn tó jẹ́ pé òun ló mú òdodo mi òun ló jẹ́ kí n dá ọmọ bá a bá ń jà ó yẹ ká pera wa jókòó ká parí rẹ̀ ni kì í ṣe pé ó yẹ ká máa lékún síra wa ọ̀dàlẹ̀ ni ọ́ èmi ò ń bọ́ dàlẹ̀ èèyàn ṣe o gbogbo èèyàn kéèyàn tí bá ti ń dalẹ̀ láyé èmi ò ń bá rúwọ́ ṣe ọ̀dàlẹ̀ ni ọ́ àti pé ìlà tí mò ń wò lójú rẹ̀ kì ṣe pé wọ́n kọ́ fún un láti kékeré ìwọ lọ kọ́ fúnra rẹ̀ kí ló fà á tó fi kọ́ fúnra rẹ̀ mo fẹ́ mọ̀ torí kí ló fi fà á. Eh, tó bá tó bá tó bá tó bá béèrè ọ̀rọ̀ ṣe understand bàbá ó ń fẹ́ yí ẹ̀gbọ́n ni. ẹ wò àwa ṣe èyí ti dẹ́ ìbéèrè yẹn powerful question ni ìdí ayé dẹ̀ ni wọ́n kí n ṣáyé wọ́n ìdí ẹ̀ ṣe rírà dẹ̀ ń rí. ọ̀ ṣàyé wọn rà rẹ̀ ọ̀ ṣàyé àwọn tó ní ọ ṣé ọmọ tí wọn bá fẹ́ sí ayé hàn yàn má bàa mi sọ rúurọ̀ bẹ́ẹ̀ mọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni. ẹ ṣé kí n gbé yín débẹ̀. n ò ń sarọ má gbé mi débẹ̀ gan n ò ń sarọ sọ fún mi ni. ẹ jẹ́ sọ bó ṣe jẹ́ fún yín gbà yín apá tó wà ní ojú mi yìí èmi ni mo ń kọ síbẹ̀ fúnra mi torí pẹ̀lú pé mo ṣe wà yìí amúrọ̀bà ni mí ìgárá ọlọ́ṣà tabadẹ ti dẹ ní ibi ojú àwọn èèyàn máa fẹ́ wò wọ́n máa fẹ́ wojú pé bọ̀bọ̀ ìmúdàmọ́ ń bì kan bọ̀bọ̀ ìmúdàmọ́ ń bì kan èmi lẹ́kẹ̀ẹ́ ní ọ̀rá fiskas ojú mi pé torí bí mo ṣe wà mo ní mo ní fókọ́sì gan mo sì fẹ́ déèyàn pàtàkì mo fẹ́ yádanu lọ sáà mo fẹ́ lọ kàwé mo fẹ́ márì mo fẹ́ bímọ mo fẹ́ déèyàn pàtàkì láwùjọ mi lè fẹ́ kí èèyàn kan dá mi mọ̀ mo ìrora fi àpá ìsojú so bá rí pé mi ò rọ́ọ̀bù mọ́ tí mo ti já dànù wọnú ayé gbogbo kí ni mo máa ṣí dànù padà ìrora di fine boy padà bẹ̀rẹ̀ ayé mi padà àṣírí yẹn nìyẹn. bàbá ṣe pé tẹ́lẹ̀ ìtọ̀sọ yìí tẹ́lẹ̀ ìdá mo fọwọ́ sí ṣùgbọ́n pọ̀ fẹ́ pàáké èmi ò fọwọ́ sí o ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni pa dalẹ̀ irú wọn balẹ̀ lọ ni sọ́ọ̀ ti gbàgbé ni tó o bá gbàgbé mi ò gbàgbé ọmọ pàwọ́ mẹ́tẹ̀ẹ̀ta àjọ jẹ lórí ewé àjọ mu lórí ewé àjọ faso ìléwé ń dèrè bọ́ra ẹnikẹ́ni tó bá sì jalè nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀ràn ni o. agbẹ́nidàfà ìwé stop ṣe bẹ́ẹ̀ bàbá ẹ stop ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ń fi style sọ fún yín mo dẹ̀ ń fi style sọ fún yín ẹ dẹ̀ ń sọ fún mi pé kó ẹ wá ẹ̀mọ̀ nǹkan ẹ jẹ́ ká jọ wá àkékúrò ní àwo ẹ jẹ́ kó kèmí àti yín nìkan wọn náà mo kájọ máa gbádùn ayé bàbá there is price for everybody kan tí yẹn mì ní wípé kò sẹ́ni tí ò ní price ẹ mọ̀ nǹkan tẹ́mi dúró ní pé tẹ bá sọ àṣírí àké fún mi ẹ mọ̀ nǹkan tẹ fi rìnrìn agbára ẹ fi tó gbogbo ẹ tó fi ń jà ké yẹn tẹ kọ̀ sí di ayẹ agbára yẹn ẹ kọ̀ sí wọn mi kémi fi mú kémi yọjú ẹ̀kúrò náà tẹ bá sọ fún mi màá fún yín ní eight million. Ha wọ́n fún mi léètì mílíọ̀n. eight million torí iṣẹ́ kan ń bọ̀yọ̀ náà fún mi tó ṣe heavy gan bá dẹ̀ wo owó tí mo fẹ́ gbà tàbí twelve million naira iye twelve million mo kàn máa ronú ọkàn mi pé ikọ̀ fún yín ní atm mo kẹ́kọ̀ọ́ ra mọ́tò kẹ́kọ̀ọ́ náà kọ́ fìyà Andrea dé àánú ayé kẹ́kọ̀ọ́ fẹ́ sínú ayé. ska èké ní pẹrú èpè ní pọlẹ ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí ní pàyẹ́kẹ́ni tó súnmọ́ ni ti ń dání àjọ gbé lórí ilẹ̀ àjọ jẹja àgbé lórí ilẹ̀ àmẹ́po àgbé lórí ilẹ̀ àjẹ pòpòǹdó àṣẹ dọwọ́ lẹ̀ tá a jọ mú ebi ń bá wọn ṣe o agbélédàfà gbẹ́yìn kùlé mọ̀yì tó wù wọ́mi ọwọ́ mi rẹ o funfun lẹ́lẹ́ èmi ìsawo e tí í ṣèkà fún yàn ẹni tó bá wọ́n sùsùn tó bá dalẹ̀ èpè ni ó pàlú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ ò ní jèrè èèyàn tó bá ti dalẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ bẹ́ẹ̀ ni kà á yẹn tó bá dalẹ̀ kó o lè mọ̀ láyé wọn ò ní bọ̀ kí ló aṣọ bẹ́ẹ̀ sọ wọn. Ah! ọ̀dájú oh, ni ó. ẹ sì ẹ sì insist pé ìgboro ni. kọ́ ọ kó níbi tírélà kọ́ ọ fi kówó wọ mọ́bọ̀ kọ́ ọ fi kówó wọlé wọn nígbà lọ́wọ́ rẹ ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀hẹ́. mami mo ní kí wọ́n á bèrè pé àlejò ń tẹ́ ló máa dé láago mẹ́rin ṣé kò wá mọ́ ni. àṣàbí ara máa rí ọlọ́sàn yìí ara rí ọlọ́sàn yìí àṣàbí bóná ẹ̀mí ló mọ fẹ́ sọ fún ọ mo ní bí n bá ti lálejò tálejò bá ti wà lọ́dọ̀ mi kó yé wá bá mi nú ilé mọ́ kí ló dé. ẹ má bínú bá mi. ọyá ìta mọ bọ mo ní wọn ò ní gba eight million ṣe wọn ò ní gbà eight million ṣe wọn ò gbà kódà hundred million wọn ò gbà kó o fi gbogbo ayé yìí kó o kówó sí báyìí kó o ní kí n má gbà n ò ní gbà lọ́wọ́ rẹ èmi mo sọ fún ọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ojú bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ lọ ọ̀dàlẹ̀ ló pè mí ni èmi ń sọ̀dàlẹ̀ èmi ń sọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́. gbogbo ẹ̀ ká sọ wọlé. bẹ́ẹ̀ ni ah, ah. pé ẹ fẹ́ pa ọ̀gá yín àáké ọ oh, <laughs> kékeré nìyẹn ṣé rí gbogbo ewé àtegbò tí bàbá mi pò pọ̀ tó fi ṣiṣẹ́ fún àkẹ́ èmi kíní tí mo pò rẹ̀. mo dàbí pé òun miss kíní help you understand èmi àkẹ́ tí mò ń sọ yìí tó jẹ́ ọ̀gá tèmi mo fẹ́ yanjú ẹ̀ dànù bàbá gbé dáfádé ń sọ fún mi wípé kò sọ náà bẹ́ẹ̀ kó tí mo gbìyànjú àti sọ fún wọn nù bẹ̀yẹn nìyẹn. gbogbo ẹ ni mo gbọ́ gbogbo nǹkan tẹ fẹ́ ṣe tẹ́lẹ̀ fi yanjú ọ̀gá yín gbogbo ẹ̀ ní mo mọ̀ gbogbo ibi tí bàbá mi fi kọ́ sí gbogbo ibi tó gbé sí gbogbo ibi tó gbé pamọ́ sí gbogbo ẹ̀ ní mo mọ̀ ìkáwọ́ mi ní gbogbo ẹ̀ wà. bẹ́ẹ̀ ni ṣé wá rí ti bàbá mi tí wọ́n láwọn lè ṣe yìí ẹ fi wọ́n lẹ̀ wọn ò ní lè ṣe torí pé bàbá mi ti bá ìṣẹ́ mulẹ̀ èmi tẹ̀dẹ̀ ń wò yìí ah! nǹkan tẹ sọ tí mo dì mú tó ti torí ẹ̀ tí mo ti torí ẹ̀ wá báyìí òun lọ̀rọ̀ owó yìí gangan ṣe rí owó tẹ pé yẹn pẹ́ fún bá mi tí bá mi sọ pé àwọn ò fẹ́ èyí tẹ bá lè kó fún mi ẹ torí owó yẹn ó ní nǹkan púpọ̀ tí mo lè fi ṣe bí mo ṣe wà yìí mo fẹ́ kàwé mo fẹ́ lọ sílùú òyìnbó mo fẹ́ ládé lórí mo fẹ́ bímọ tí n bá dẹ̀ bímọ mi ò fẹ́ káwọn ọmọ mi kó tún wá kó tún wá máa gbé nínú ìṣẹ́ bíi ti bàbá mi ẹ mọ̀ pé tí owó bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ mi máa rí nǹkan púpọ̀ tí mo lè fi ṣe é ṣé nǹkan tó ń gbìyànjú àti sọ fún mi ni wípé ayúdé àpadé àti pàáké ó mà ṣeré ẹ. gbogbo ẹ gbogbo ẹ gẹ́gẹ́ wo tí ó bá dàbí pé ó fẹ́ máa rúyún lójú ẹ fẹ́ gbà mí gbọ́ èyí kọ̀ọ̀kan yẹn fún mi kí n sáré wọlé kí n jáde kí n pidán díẹ̀ fún yín kẹrí pé òótọ́ ni mo ń sọ. are you serious with all these things. ah ah ṣe ẹnì kan yẹn wá sí i yín kó tó máa ṣe o ẹ wọnú mọ́tò ó sì ní àwọn òrùka lọ́sọ̀. mi tẹ̀lé yín wọnú mọ́tò bá tẹ̀lé yín lọ báwo lèmi ṣe fẹ́ wá padà. a ní máa wọ ìwà fún yín owó ìwọ wọnú mọ́tò. owó. máa wọnú ibẹ̀ yẹn gan bí ni. ẹni pé scar scar scar ti ń dẹrù bára rẹ̀ wò ó scar scar àjọlù ènìyàn ti ń dẹ́rù bàrà rẹ. ẹni pé ska ska ska ska. àjọlù ènìyàn ti ń dẹ́rù bàrà rẹ o o ska ska ska. àjọlù ènìyàn ti ń dẹ́rù bàrà rẹ o. ògún làálù ọmọ ògún ti ń gbani ògún ti ń gbani ti ń gbàgbára ẹni o. ọmọ olókun àdó ọmọ olódò dẹ o. jàre ẹ má fi ska ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré láyé. ẹni fi ska ṣeré ó fi fún ṣeré o mo fi kún ṣeré o ska ska ska. àjọlù ènìyàn ti ń dẹ̀ gbàrà ìmọ̀lẹ́. ọ̀sìkà ọ̀sìkà lẹ́nu rẹ sí mi ìwà ọkọ aláwọ̀n ìwọ tí mo gbé láti inú ẹrọ̀fọ̀ tí mo sọ dèèyàn síkà ọkọ láwọn ìwọ ìwọ tó bá lómi ní sèjà jiná bí irú tiẹ̀ wá ní irú rẹ̀ ogun ta o jà mí mọ́ ogun ilé fẹ́ máa wá jà mí kó sẹ́rù ọ èmi àtẹ ń sa ọ ń sọ wẹ́lẹ́ wẹ́lẹ́ ń wọ wọ́mú wọ́mú ó ti kọjá yìí rẹ̀ ah! ake bó o bá ṣàwọ̀ ní ṣàpè bó o bá pin wọn ní pìkún ẹ bó o bá júwe ọ̀nà ò ní mojú ọ̀nà débi pé máa débẹ̀ a tó wípé kàníwọ̀ yìí ìka àjẹ́ gbàjà tó bá ṣe kó dàgbà ní ìbànú lórí burúkú ni. Ah! o ti sọ ah, ah. ó jẹyà bó bá ṣe wípé ó dájú bó bá ṣe wípé àyà kú ọ àwa jáde àkóra wa jáde ayọ̀ wa fún ẹ ayọ̀ owó wa fún ẹ wọ́n wá dé ọwọ́ máa fún wa ní fifty thousand twenty thousand akéèké wò. síkà tí babaláwo bá bá rẹ ló mọ̀ bí mo ti ṣe látilẹ̀ ìwọ ló bá kọ́ àwọn èèyàn jọ tí o fi ń jẹun síkà <laughs> irú wọ ṣé ìṣó ló yẹ kọ́lọ́kùnrin máa fi dúpẹ́ lọ́wọ́ ẹni tó tọ́jú rẹ̀ nǹkan tó ju ọ̀dàlẹ̀ rí ọ̀rẹ́. akíndéjú rẹ sọ má fojú ẹ lọ́wọ́ mi ẹni bá fojú ẹ lọ́wọ́ kù ẹbọrọ máa bọrú wọn yá sọdánù ni akíndàkùn mo fẹ́ mọ wọn fẹ́ ṣe mo fẹ́ mọ ohun tó ń gbénú ìwé ẹ̀ tó fẹ́ dáyọ̀ rẹ̀ tó fẹ́ mọ ẹni gúnyán fún ẹ tó nípa bí òṣòro a ní dára nù mí fún ẹ ohun tó gbénú rẹ dáa ní àyà mo fẹ́ wò mo fẹ́ wù ẹ níyan. ìwọ hmm. ó tẹ ó ń bọ̀ jẹ́ hmm. ó ń bọ̀ ọjà ń wọ̀n yẹ́kẹ́ yẹ́kẹ́. bẹ́ẹ̀ ni rẹ sọ̀rọ̀ wọ́n kékeré àkekèé nìyí ẹni tí ìbá ta àgbàrá owó ni mí wọ́n ta ọtọ́ òkú tó ní gbèrí mọ́ inú mi dùn gbígbó ọmọ kékeré àkékeré ọ àkékeré láwa lè mí tí ìgbà kékeré ti fún ìwọ ẹ nílẹ̀ ìwọ. bó bá débẹ̀ ṣé òun bá fẹ́ ṣe. ó sì bàtà yà bá sì ń kú ẹ̀ ó sì ó sì ṣe wọ́n bá fẹ́ ṣe ṣé mo bá fẹ́ ṣe mo fẹ́ wọn mo fẹ́ ṣe. a ní wọn gbẹnú rẹ tí ń gbẹnú rẹ tí wọn fi ń pè ní àké mo fẹ́ jẹ òdú ẹ̀wọ̀. ìyá yín alifọ̀gá tí wọn lò wọ́n bá sọ̀rọ̀ ó fẹ́ kú ṣá. ẹyin òjò nàkí lásánlásán ẹrú òǹdòkó níwájú èmi àṣìkà máa fi yín sí mú bíi tábà ẹ tún kó yín rè é ah! ń bà ọ́ jẹ́ ń wọ̀ ọ́ gbogbo nǹkan tó bá ti jẹ àjọ mímọ́ ẹ̀ lára ìwọ ìwọ àáké mi máa wo tó ń ṣe tó hmm. mọ̀ wípé awo ọ̀dájú ló ṣe àwọn tí ń ta bàbá àwọn tí ń pa ọmọ àwọn tí ń pàyà àwọn tí ń pa bàbá bẹ́ẹ̀ ṣe pa ó nìyẹn ìdèrà àríwá ni. wá a rí pé ojú bọ̀rọ̀ gbọmọ ní ọwọ́ ìfúwọ́. dára ló dára fún mi kí n bọ̀ ya ìwọ.

O ti jẹ́ káyà mi já ní sùúrù à mo rí aṣọ yẹn ó fàìn kí n má purọ́ mo dẹ̀ fi ya fótò kí ló bá dín bẹ́ẹ̀. irú ọ̀rọ̀ pàlàpàlà wo lẹ́ sọ yẹn náà ẹ lọ sínú wardrobe mi lọ máa ṣọ ṣẹ́yìn ònàṣọ́ ni wardrobe yìí ni àbí nọ́sẹ̀sì wo lẹ́ sọ gangan. ó dẹ̀ ní sùúrù náà ṣé mo lè wá aṣọ yẹn ni ṣé mo lè wá aṣọ yẹn ni. ṣé mo pé bẹ ṣe ń ṣe yẹn tí jẹ́ kí bí mi gan size yín gan o. ṣé wàá fẹ́ nù mí ni. ẹ má bá mi try nọ́sẹ̀sì yẹn mọ́ o ṣe é rí nǹkan tẹ try tẹ bá tún bá mi try next time màá tún ṣe tó jù báyìí lọ fún yín you this stupid human being. and <laughs> fọ mi létí. ẹ̀yin you ṣe rí mọ́yọ̀. ó dá létí. èyí baba, nǹkan tí mò ń sọ fún yín lọ àníṣe bàbá mi àti ìyá mi ọ̀rọ̀ wọn ti sú mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ dádì mi àti mọ́mi wọn ò fẹ́ rí mímí látàn kí ni wọ́n ṣe ǹdà ojú wo torí pé mo wọ aṣọ Táíwò mo fi ya fótó mo gbé sí Instagram tí àwọn ọmọ òde yìí máa ń gbé ṣe kínní ó dẹ̀ wá bá mi bá dọ̀ ó lè gbà mí létí ní Táíwò Táíwò àbúrò mi ìyẹn ò tiẹ̀ wá dùn mí kò dùn mí tó wọn á lọ bá mọ́mì mọ́mì Táíwò gbà mí létí ah! mọ́mì ní kí n lọ gbá tèmi padà ẹ wò mí ṣé mo lè da Táíwò mu ni ṣé mo lè da Táíwò mu ni wọ́n ti fọmọ kan wọ́n ti fi kẹ́kọ̀ọ́ báyìí wọ́n ti fọmọ kan kẹ́kọ̀ọ́ báyìí bàbá ti sún mi. Hmm, Kọ́láwálé ò ní bínú eh, ọ̀rọ̀ tó sọ fún mi mi ò ní ní bẹ́ẹ̀ mi ò dẹ̀ ní sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n èmi náà wà rí mọ́ mi. Ah, bàbá ó tó kẹwàá rí wọn ó tó kẹwàá rí wọn ṣé torí ìpèníjà tí mo ní ló tún ṣe mí dé inú ìwú. <laughs> ẹ kọ́ra wọlé mọ̀ ronú lọ bẹ̀ mọ̀ ronú lọ bẹ̀ ìpèníjà tó ní kò sọ pé ò lè di nǹkan ńlá lọ́la. <laughs> ó ti sú mi ó ti sú mi ó ti sú mi bàbá alájọdún yìí wá ó ti pẹ́. bàbá mi àárọ̀ ọmọ ọjà kákàdí ọ̀fà ọmọ ìjàkújà tí wọ́n ń jà fún fàmílẹ̀ ọ̀la lọ́sọ̀ọ́sọ̀ oṣù ojú òporo ìbáṣojú olóko ìbálàwò ọkùnrin rẹ láàrin ọgbọ́n ẹ̀rù tó bá tún kàn lọ́fọ̀ ìyàwó mi dádì wa mm-hmm. ẹlẹ́sẹ̀ rí mi fún bá mi sọ. Ah, bẹ́ẹ̀ni. ẹ báyìí ni àtàwọn ọmọ yín nísàlẹ̀ báyìí ní ṣeré mm-hmm. tó wá ní káwọn ọmọ excuse ni pẹ̀fẹ́ bá mi sọ ah. àbí ọmọ tẹ́fẹ́ bá mi sọ ọmọ ilé ẹ jẹ́ àwọn ọmọ ọlọ́mọ lẹ́ẹ̀kan máa ṣe fàájì wọn jẹjẹ káwá sí sì ti mú mi lókè ọ̀rọ̀ bàbá ọkọ àtìyàwó ni kì í ṣọ̀rọ̀ àwọn ọmọ wa ìyàwó mi Yorùbá ní gbúrúgbúrú là ń yíká gbọ̀rọ̀gbọ̀rọ̀ là á dọ̀bálẹ̀ ẹ jẹ́ ká ṣayé bó ṣe yẹ ká ṣayé káyé bá a lè rí bó ṣe yẹ kó rí ọ̀rọ̀ kọ́láwọlé ọmọ wa ni kọ́láwọlé hmm. kọ́láwọlé ló wá bá mi ló wá fẹjọ́ sùn yín ló ní bẹ́ẹ̀ ṣe ń ṣe sóhun kò dánú lé pàápàá àwọn àbúrò ohun èjì rẹ̀ ó ní gbogbo ohun tó bá dẹ̀ ti ṣe láyé ẹ̀yìn wọn lè máa wà ó ní kódà káwọn àbúrò gbà wọn létí kóun sọ fún yín ẹ̀yin wọn lẹ máa wà ìyàwó mi kí ló dé tí ọkọ ò bá tiẹ̀ mọ válù ọmọ yìí ṣe bí wọ́n ló gbé sínú oyún tó bí ó yẹ kó o lè mọ̀ ọlọ́run ọba ló dẹ̀ dábẹ́ kì í ṣe òun ló dára ẹ̀ ìwọ ló dẹ̀ bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ kì í ṣòro ogún ẹ̀ ló bí wọn tá a bá sọ pé tó yẹ kó rí bẹ́ẹ̀ ni pé ọmọ orogún ẹ̀ ni ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bí òjò bí lọ́ba ṣe bẹ́rù lábọ̀ mọ́ wọ́n ló bá àwọn ọmọ yìí ẹ tọ́ wọn papọ̀ bó ṣe yẹ kẹ́ ẹ tọ́ wọn ni ẹ má dá òun yọ sọ́tọ̀ pẹ̀lú bó ṣe wà ẹ́ náà àṣẹ yóò lélẹ́dùnmáre kò sí tí ò sì lè ṣẹlẹ̀ sí ní dáadáa hm, ìyá mi torí ẹ̀ ni mo ṣe wá nígbà tí kọ́lá wọlé wá rẹ mi kó bá mi bá àwọn èjì rẹ náà sọ̀rọ̀ kí bá mi fà á mọ́ra tó bá jọ ọmọ orogún ẹni àní la ṣe fẹ́ kórí ṣùgbọ́n náà ló tẹ̀jẹ̀ láwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí kí ló dé ìyàwó mi. dáàdì inú mi dùn ibi tẹ́ parí ọ̀rọ̀ sí yẹn gan-an fún abẹ́ èmi mo bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta inú mi ni mo fi gbé oyún gbogbo wọn kí ni mo ṣe wá fẹ́ fẹ́ràn ọmọ kan jù kan lọ hmm. ìfẹ́ kan náà ni mo ní sí gbogbo wọn àti kọ́láwọlé àtàwọn òbejì the same thing náà ló ṣẹlẹ̀ sí dáàdì wọn ó fẹ́ràn wọn equally hmm. ẹ jọ̀nà ṣé Kọ́láwálé náà ló wá ro gbogbo ẹjọ́ yìí fún mi. Èmi ò mọ nǹkan tó fẹ́ o because kò sí nǹkan tó béèrè tá a ṣe fún kò sí nǹkan tó fẹ́ kí dáàdì ń ṣe fún mi tí dáàdì ẹ̀ ò ṣe. Kí ló ṣe máa wá rojọ́ fún yín wípé a fẹ́ràn àwọn ìbejì ju òun lọ? Òun wá láwọn àbúrò òun gbà òun létí. Ó ròyìn náà mọ̀ jọ. Ẹ dáàdì, ṣé ẹ̀yin náà encourage kí Kọ́láwọlé ya ọ̀dẹ̀ pátápátá ni? pẹ̀lú tó ń ṣe tó yẹ kó tún ya ọ̀dẹ̀ mọ́ tó ń ṣe yẹn àti pé mi ò tí wàá rí tó ń ṣe gan tí ò ṣe nìkan rí tó ń pọ́n bàbà nígbà tí kọ́lá wọlé wá sọ òótọ́ lóòótọ́ incident yẹn ṣẹlẹ̀ láàrin òun àti Táíwò ó wá fẹjọ́ sùn onítáyé fún mi tì mo dẹ̀ ní ẹ̀rẹ́ ṣé wọ́n máa wọ tiẹ̀ ń ṣe ni nígbà tí táyé gbá etí ẹ̀ ó gbọ́dọ̀ gbá tiẹ̀ padà ni àbò fẹ́ yà ọ̀dẹ̀ ni ẹ́ dádì kí ló yẹ kó ṣe yẹ kó dá àbúrò ẹ̀ lóhùn padà ni náà ṣé bóun lè gbọ̀n ah, ah. tó ṣẹ̀ṣẹ̀ wá ń fẹjọ́ sùn èmi ṣé tèmi wá mú bọ́n kí wọ́n á yin sáyé ni àbí ká ní ìta ló ti ṣẹlẹ̀ ó má jẹ́ láàrin òun àtàwọn àbúrò ẹ̀ tó máa wá pè mí wípé kí wọ́n á gbèjà wọn ni. Hmm, síbẹ̀síbẹ̀ náà ṣé agbára ti ẹnìkan ṣúlẹ̀ kàtáyé pẹ̀lú bó ṣe wáyé. á gbìyànjú náà ni dáàdi wọn máa gbìyànjú náà ni bẹ́ẹ̀ ni kò yẹ ká jọ sọ wípé ká fọwọ́ pa ọ̀pọ̀ ká sọ pé kó kúkú wá ya arìndìn kalẹ̀ olódì mi bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣan tó bá lọ ńkọ́ ṣé kò ní ṣe ilé ayé ẹ̀ ni. kò tiẹ̀ tí yà. àwo àbí ká mo rìnrìn àjò. ìyàwó mi nígbà inú mi dùn sí mm, ó dẹ̀ dùn mọ́ nínú pọ́rọ̀ tèmi náà yí ẹ kò sẹ́ni tó lè lọ́ọ́ fẹjọ́ sùn tó kọjá èmi náà àmọ́ bẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi tá a gbé sí ibi tá a gbé sí yẹn náà ni pé ẹ túbọ̀ máa bá mi tọ́jú ẹ̀ dáadáa òun gan ló yẹ kí ẹ máa tọ́jú jù. dádì ẹ má jẹ kó ẹ fẹnu kúrò ń bẹ à ń tọ́jú ẹ̀ a dẹ̀ ń hàn bó ṣe yẹ ká fìfẹ́ hàn ṣe ṣé nǹkan tẹ́lẹ̀ bá sọ náà nìyẹn. kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀ ah, ti dà kò burú. ẹ ṣe ìyàwó mi. ẹ ṣe dádì ẹ ṣe dádì ṣùgbọ́n nǹkan mo fẹ́ kẹ́ ẹ mú dání ta kò fẹ́ràn ọmọkùnrin kan lọ dádì wọn náà dẹ̀ fẹ́ràn wọn ikọ́ ni so gbogbo eléyìí tó wá sọ fún yìnyín èyí ò mọ ohun tó wù mí. èmi náà mọ ṣùgbọ́n ẹ túbọ̀ famọ́ra ẹ túbọ̀ fẹ́ràn ẹ dáadáa sí kò jù bẹ́ẹ̀ lọ. Ọláwọlé ṣó rí pé orí ẹ̀ ò pè rárá kò ah, nílà káyè rẹ̀ so o tún pọnú mọ́ bó ṣe rí dem náà no wonder àwọn tó kù ẹ wà ní sitting room bẹ́ẹ̀ gbogbo wa jókòó síbẹ̀ yà á ṣeré ó ah. wá dá jókòó sínú bíbà mm-hmm. aṣọ ti ní nǹkan tó o ṣe tó o ti mọ̀ pé wọ́n ń bọ̀ wá wá ọ̀rọ̀ lémi lórí bíi lẹ́nu ló ṣe excuse wa mm. ó ní sọ lẹ́nu wọ́n débẹ̀ yẹn wọ́n wá ń béèrè pé kọ́láwọlé dà láàrin àwọn mo fi ẹ́ pamọ́ sínú yàrá ah. kí ló dé náà kí ló dé tó lọ́rùn ọjọ́ tó ń ṣẹlẹ̀ nínú ilé ìfún ara àta. ara ìta ọmọ mi olórí ẹbí nìkan ni mo kàn ṣàlàyé ọ̀rọ̀ fún pé kó bá ń bá mọ́ mi sọ̀rọ̀ pé nǹkan tó wà lẹ́ lè shut up so olórí ẹbí tó lọ rojọ́ fún yẹn àjọ ń gbẹnu lẹ́yìn dá mi lóhùn mo ní ṣe mẹ́mbà fámìlì yìí ni ah. èmi rò pé onílàákàyè ni àṣé gbogbo ẹ̀ jàn pọ̀ mọ́ra wọn ni ah. wọ́n lọ parọ́ mọ́ mi òun parọ́ mọ́ dádì ẹ̀ let me ask you kí ni nǹkan tó béèrè lọ́wọ́ dádì ẹ̀ tí ò ṣe fún ẹ? kò sí. kí ni nǹkan tó béèrè lọ́wọ́ èmi tí mo jẹ́ ìyá ẹ̀ tí mi ò ṣe fún ẹ? kò sí náà. monthly allowance ẹ ò ń gbà àbọ̀ kì í gbà. mo máa ń gbà mọ́. o fẹ́ wọṣọ o ò ráṣọ wọ̀. mo mọ̀ mo mọ̀. o fẹ́ jẹun o ò róúnjẹ jẹ. mo ń jẹun. ibi tó ń sùn yìí kì í ṣe ibi tó dáa. then what do you want? what else do you want? kí ni mo ń fún àwọn ìbejì tí mi ò fún ẹ? ìwọ ló ń rojọ́ fún lórí ẹbí pé wọ́n ń fi ẹ́ kẹ́ àwọn ìbejì kí ni mo ṣe fún ẹ tí mo fi rò pé mò ń fi ẹ́ kẹ́ àwọn ìbejì dá mi lóhùn a nífẹ̀ẹ́ àwọn ìbejì a nífẹ̀ẹ́ wọn jù ẹ lọ báwo ló tún ṣe ń ṣó lọ́ọ̀fù sọmọ tí mi ò ṣó ẹ̀ sí ẹ. mú mi kò rí bẹ́ẹ̀ ṣe. kò rí báwo tí máa gbá etí ẹni tó wà yẹn ò ní fi gbọ́rọ̀ wọn láyé. mo kàn lọ bá wọn. wẹ́rọ kò yìí ẹjọ́ ẹjọ́ kí mo kàn lọ bá wọn sọ̀rọ̀ pé ẹ bá mi bá mọ́mí mi sọ̀rọ̀ kí gbogbo nǹkan tó wà ń lé kó lè yí padà. kí ló yí padà kí ló wà nílẹ̀ gbọ̀ngàn tó yẹ kó yí padà ah, ìyẹn gbọ̀ngàn ni mo bí ẹ léèrè. mo ṣe kọ́kọ́ béèrè gbogbo questions tí mo béèrè lọ́wọ́ yẹn kí ló wà nílẹ̀ tó fẹ́ kó yí padà gbọ̀ngàn tó wá lọ́ọ́ rojọ́ mi fárata ṣé kó wá mẹ́gbàá kọ́nà mi ni ẹranko lásán lásán òwúrò ó dìgbà tí dájú ẹ bá dé gbogbo tí olórí ẹbí sọ fún mi ẹ ọ̀rọ̀ tètè ikú ń gbọ́ tó fi ń jí tí wọ́n sọ fún mi lẹ́yìn nítorí ah, tiẹ̀ wà á ríran o. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí tí wọ́n apun èké mọ́mí. wọ́n apun èké jákò tiẹ̀ tún ṣẹlẹ̀. Ah, jákò tún ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní sáwọ́ gba etí ẹ̀ mo wá sọ̀rọ̀ pé o ò ṣe gbá tiẹ̀ padà. no tó bá ti gbá etí ẹ̀ níta kó má bọ̀ nílé kó ní mọ́mí ẹ̀ wà lé tó máa bẹ ẹja ọ̀jẹ̀ òpònú amukun mẹ́kọ̀ọ́ oníranù ní mọ́nú yàrá ń tó ò lè sọ bí lẹ́nu ara ẹ̀ ló máa sọ lé. Nǹkan ṣe tó dábàá yìí sí. Nǹkan ṣe tó dábàá yìí sí. Nǹkan bá mi fẹ́. Nǹkan tó sún ìjà rẹ̀ ìwé ìsìn. ẹ wo ọ̀rọ̀ búra kọ́lá wọlé òye mi o tí má gbé gbá wọn jẹ́ kí n gbé tí má fẹ́ bomi wọn jẹ́ kí n bù wọn láwọn fẹ́ lọ tàwọn ni wọ́n fẹ́ dáná. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ́ kó ń ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tó bá ṣe tó ṣe báwọn ọlọ́mọ adájẹ́ ọ̀rọ̀ Táíwò ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí tó bá ṣe tí ò bá dá nǹkan mú mi máa bá mi wí. ìyẹn ò kan yín. àìjú kan mi ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kan jẹ́ kí n dáná. ẹ má dàra yín láàmú. kọ́láwọlé ni o kọ́láwọlé ni ẹ ká mọ̀ mọ̀ kọ́láwọlé kọ́lọ́ wà. nǹkan tí mo ṣe ah wọ́n mi. bọ́sibí bọ́sibí bọ́sibí kọ́láwọlé kí ló dé tó ya ilé tí kò dùn báyìí ṣé orí pọ̀ pọ̀ nú gan how many times mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ ní facility office mi kí ló ń wá kiri ganan ṣebí inú ilé yìí ni mo sùn mọ́jú tó bá ní ní tó fẹ́ bá mi sọ ṣé o lè bá mi sọ kí tó kúrò lé ókè o tún wá lè bá mi sọ kí tó kúrò lé nìyẹn o lè gbé fóònù kó pè mí kó sọ fún mi pé òun bọ̀ lọ́fíìsì mi dábì lóhùn kí ni tó ń wá ganan Táíwò gbà mí kẹ́ ẹ sórí díọ̀tì yìí o kò dédé barge into my office lẹ́yìn sọ fún mi ẹ́ tó bá jẹ́ wípé àwọn important personalities wà lọ́dọ̀ mi ńkọ́ bó ṣe máa show face ẹ̀ náà nìyẹn lọ́mọ onísọnù yìí adójú ti ní ọmọ ṣé mo ní mo fẹ́ rí ojú ẹ̀ nínú ọ́fíìsì mi ni kí ló ń wá gan kí ló ń gbé tó ń gbin you are sorry sorry for yourself ṣẹ́rí mú mi ẹ má ẹ má bínú bọ ẹ̀gbọ́n mi nǹkan tẹ̀yin náà ṣe yìí ó kù díẹ̀ káàtó náà ó yẹ kẹ́ bu mọ́mì gbọ́ kó tó di pẹ́ lọ sọ́fíìsì wọn ó yẹ kẹ́ pè wọ́n lórí fóònù ah, mọ́mì mo fẹ́ wá sọ́fíìsì yìí o ẹ kò appear bẹ́ẹ̀ sọdílì kò kò nice. kí ló tiẹ̀ ń wá gan kí ló ń wá gan gangan tó bá jẹ́ pé o need anything tó important pé òun láti sọ fún mi tó ò dẹ̀ lè pè mí lórí fóònù ṣé ò lè ràn Táíwò sí mi ni ṣé Táíwò lè wá bá mi lọ́fíìsì kò jíṣẹ́ fún mi I don't want to see your face in my office again I don't want to see your face. Kí ló ń wá onídọ̀tí? Adójú ti ni ọmọ. Ìwọ ṣe lọ sọ́fíìsì dáàdì ẹ̀. No, ò bá kàn lọ kó ní òun kọjá lọ kó o bá jí into your daddy's office kó ní gbẹ̀bọ̀n fún ẹ. Òpònú, ayíràdà. Mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. Tó bá tún jọ irú ẹ̀ wò, tó bá tún dọ́rú ẹ̀ wò, à wọ́n máa béèrè lọ́wọ́ ara ẹni pé ṣé ìyá ìlóbi mi. I'm sorry, mom sorry for yourself idiot. ẹ jọ̀ọ́ ẹ má bínú mà mọ́mí sí ẹ̀gbọ́n mi. ṣé mo pé nǹkan tẹ ṣe yìí kò dáa rárá ṣé mo wí pé ó yẹ kẹ́ sọ fún mọ́mí kó tó di pé ẹ lọ sọ́fíìsì wọn ni. you are supposed to call her on phone ó yẹ kí n jẹ́ kó mọ̀ kẹ́yìn fọ́ọ̀mù ẹ kọ̀ appear lọ́fíìsì wọn just like that ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o mo ní láti lọ bẹ̀ mọ́mí. wọ́n náà tún sùn hm. yín náà o. wọ́n lọ́run ó ti kí wọ́n sùn báyìí ó sì ti àwọn gbàngàngàn báyìí pé ṣé wọ́n ń gbé mi pamọ́ ṣé wọ́n ń gbé mi pamọ́ ṣé wọ́n ń ṣe rí mọ́yàn ni nítorí ìpèníjà kékeré. ìpèníjà kékeré wá sọ mí di ẹni tí ayé ń lé tí ayé ń lé kúrò ní gbangba. ìpèníjà kékeré wá sọ mí di ẹni tí ayé ń lé o tí ayé lé kúrò ní gbangba. ẹ̀gbọ́n ṣe mi mo dára mi o ṣe mi ni mo dára mi o tán fi dẹ́yẹ sí mi nígboro ayé. ṣẹ̀yìn ìkan náà ìrìn àjò mi kò ṣẹ̀yìn rẹ orí àti rọrùn àti rọrùn gọ́gàn kò ṣẹ̀yìn ìkan láyé ìrìn àjò mi kò ṣẹ̀yìn rẹ orí o. ìpèníjà kékeré wá sọ mí di ẹni tí wọ́n ń lé kúrò wọ́n ń lé mi kúrò bí ajá o. àmọ́ òye wọ́n lóye. ní ṣe bí wọ́n ló yé o yé wọ́n o àdá ni yé wọ́n o ṣé ń gbogbo wa. má bọnú yàrá mi mo fẹ́ rò má bọnú yàrá mi kẹ́hìndé wọ́n rò mí jọ wá. Ah. ga Ọlọ́run. bọ̀dá ah, kọ́líkọ́lí. wọ́n ló wà látọ̀ ẹ̀kan tí mo ti ń pè ẹ́. wọ́n ń dára mi. ok wà mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan mi. lénìí mo lọ ẹ lọ ṣe kí ni. ṣùgbọ́n náà mo lọ sọ́fíìsì mọ́ mi mo lọ ṣe nǹkan ládùúgbò ibẹ̀ ó lè ní ọ́fíìsì mọ́ mi mi lè kí n yà kí n o iná máa tì í tọmọ láti ṣe sí yà bá bá dín sí i ló bá fara ya ló bínú sí mi gan ó ní I should have called her before coming to her office can you can you can you imagine ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún ah, ah. ẹ lọ ṣe kí ni ẹ lọ sí ọ́fíìsì mọ́mì ẹ jọ ṣé mọ́mì ló fìwé pè yín ni àbí mọ́mì ló pè yín lórí fún pé kọ́lá wọlé ò wá bá mi lọ́fíìsì. ṣé mọ́mì náà ti fi wí pé màmá ni mo lọ ṣe nǹkan ládùúgbò ibẹ̀ mo dẹ̀ yà kí wọ́n. ẹ lọ ṣe nǹkan ládùúgbò bẹ́ẹ̀ mo fẹ́ ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ń rún ọ̀rọ̀ yìí rún. Ah, ẹ̀ ń bẹ́ o ẹ̀ǹbẹ́ ṣá ẹ dúná ṣé èèyàn mọ̀ pé ní ọ́fíìsì mọ́mì yẹn wípé àwọn high ranking people ló wà bíbẹ̀ àtàwọn corporate people àwa gan ta pé lórí ta pé lójú ta pé nímú ta pé lọ́wọ́ méjèèjì ká tó lọ sọ́fíìsì mọ́mì a máa kọ́kọ́ pe mọ́mì pé ẹ ló mọ́mì o ṣé ká máa bọ̀ a ti wá sọ pé ẹ̀yin ẹ̀yin ẹ lọ sọ́fíìsì mọ́mì ẹ lọ bójú mọ́mì jẹ́ ni o ẹ dọ̀tí mọ́mì gan gidi ni. èmi lẹ́nu ẹ sí mi ẹgbẹ́ màá mà jẹ́ tó bá ti jẹ ojú kan mo fi jù ẹ ó lè lè bá. a ní ẹ lọ dọ̀tí ojúmọ́ mi ni a ní ẹ lọ dọ̀tí mọ́mì ni tẹ bá ń gbọ́ kọ́lọ̀ máa bójúmọ́ mi jẹ́ ti bójúmọ́ mi jẹ́ ṣẹ́rí láyéláyé yín láyéláyé yín tẹ bá tún pè mí fún irú ọ̀rọ̀ yìí tẹ bá tún pè mí fún irú ọ̀rọ̀ yìí láyéláyé ẹ má pè mí fún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. kẹ́hìndé. kí ni wọ́n á ṣe báyìí ṣé pé mi ò jẹ́ àbárapá tó yẹ pé ah, ọmọ mi kò jó o. olóhùn ní gbogbo tí o wà báyìí ṣàmì kí n ṣe gbà mí lónìí ọjọ́ alẹ́ ní ká máa rògbò wá. हुकुम करा दो हुकुम करा दो हुकुम करा दो क्या aquilo chegou em um outro né, né, de quem chega e não tite tite gum oh god cara assim bem cara cara assim era titik kiri. Ah, kau Ah, titik titik biru. C'est titik biru, titik titik biru. Titik Did you see any guys? Like, not this Guys. Six of them. Guys. Oh, oh, guys. They passed through this place. station. Yes, the Rancho Station. Yes, yes, Are yes. Yes, I'm sure, sir. I'm sure, sir. I'm sure, sir. Thank you. Yeah, let's go. ọmọ bọ́dẹ̀ bíbí you sí dúró Yeah. ẹjọ ẹjọ ẹjọ ìṣàánú ẹjọ ẹ má pa mí ẹjọ ẹjọ kí ló ń ṣe fún yín ẹjọ ìṣàánú ẹ má pa mí ẹjọ ẹjọ ẹ má ṣàánú ẹjọ ẹ pa mí ẹ má pa mí ẹjọ ìṣàánú mi. ẹ dákẹ́. mo dáná wọ ìwọ dọ kí ni ojú ẹjọ ẹjọ ẹjọ kí ni mo ṣe ẹjọ ẹ bá mi ẹjọ kí ni mo ṣe àbí àbọ̀lá mo sọ bí tẹ gbà lójú ẹ̀ mo gbọ̀dá mo sọ bí tẹ gbà lójú ẹ̀ mo gbọ̀dá mo sọ fún fún ọlọ́pàá rẹ̀ ẹjọ́ ìṣàlùbí ẹjọ́ ẹjọ́ kí n máa lọ ìjòwò ìyòwò àbùbọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó lọ lọ. àánú kan lábẹ́ ọ̀pá ẹ̀kọ́ kí ni orúkọ ẹ̀. orúkọ mi orúkọ mi orúkọ mi kọ́láwọlé lórúkọ mẹ́jọ tó lè tọ́ kọ́láwọlé ni. kọ́láwọlé ọ̀kan làwọn ọmọ ògúndèyí aka scam. ògúnlàlú ọmọ ògún ti ń gbani ti ń gbagba ẹnu. ọmọ olókun àdó ọmọ olódò dẹ ojú ti bú ni tó jẹnu lọ èmi ni gìgìrísẹ̀ tí ń fọhùn bí ètè apá ti ń jó ni bí àtòrì. akọ́láwọlé ọ̀kan láwọn lórúkọ mi ó ń bá mi jẹ orúkọ ó tún jẹ́ kí n ní ìfìyà ìsẹ́ má bẹ̀rù má fòyà ó ti tọ́jú ní ọ̀tá a ó mú ìrìn láàrin gbòǹgbò láìpẹ́ sí. iṣẹ́ tí àwa ṣe nìyẹn ká pààyàn ká jalè ká pamọ́ lẹ́kùn jalè. ẹni tó bá láyà ó ní kó bá wa ká lọ béèrè kó tó wọ̀ kó má bàa sá kíjokíjo iṣẹ́ tí ó lè ní iṣẹ́ táwa ń ṣe nítorí ibi tó bá lè láti máa ń bọ́ ọmọkùnrin iṣẹ́ ìlú olóore púpọ̀ ṣùgbọ́n Fẹ́mi lákùnmí o ó dẹ̀ nílò àfọkànsí nítorí lẹ́nu iṣẹ́ tọkàn ẹ bá ṣí lọ ó lè lákú lọ. ń gbé dá wọ́n ní mo mọ̀ ọ́ gbé nígbéyàwó wọ́n ní Oh, gbé dáadáa wọn ò tiẹ̀ fẹ́ kó fìdí mi rárá ọ̀ fẹ́ràn mi ló dé yẹn. Oh, oh, oh, Mimi. ò fẹ́ràn mi rárá ni títí kan géètì mọ́ ilé wa ìyẹn náà á sọ̀rọ̀ sí mi bó ṣe wù ú á sọ̀rọ̀ sí mi ṣákàṣákà bó ṣe wù ú kò sápò oníkókó pé kò sápò oníkókó pé mo jẹ́ ọmọ ọ̀gá. Ah. kà ní social media mo ti kà ní íńtánẹ́ẹ̀tì mo máa ń rí i pé àfikún it's nothing that serious níbi tí àwọn òbí ti máa bí ọmọ mẹ́ta mẹ́rin tó máa wá dá yọkan sọ́tọ̀ tí wọ́n máa máa treat ẹ̀ because of one reason or the other or because of his or her disabilities. But in your own case, èmi ò rí nǹkan kan tó ṣe tó dàbí disability. Ṣé nítorí ọwọ́ yìí? Ah, ẹyin lè rò ó bẹ́ẹ̀, ẹyin lè rò ó bẹ́ẹ̀, ẹyin lè rò ó bẹ́ẹ̀, òbí mi ò rò ó bẹ́ẹ̀. Nǹkan tí wọ́n máa sọ nìyẹn pé tí yín ò bá bí àwọn ọmọ no matter the situation tí ẹ̀yin ò tẹ̀ ń bá wà ẹ fìfẹ́ mọ̀ sí gbogbo wọn ẹ jẹ́ kó jẹ́ mutual feelings ẹ má fọmọ kan kẹ́kọ̀ọ́ no matter the consequence of the situation àwọn ènìyàn ẹ kọjá wọlé sometimes think of bá bá yọ èèyàn máa ṣe bí if they refuse to accept you as one of them our family ẹ bá ní àwọn ò I'm ready to accept you into my world into my house as one of my people at di ẹbí B, máa gbé kájọ máa ṣe kájọ máa fìfẹ́ hàn síra welcome to my house. ẹ ṣé ẹ ṣé gan ẹ ṣé ṣé ṣé. Да. А. Ска. Ска mò ń mọtí mò ń wí. kọ́ra wọlé gbà kó mọtí. gbà kó mu. yọ imán. ta bọ̀bọ̀ yìí dàbà yìí. bàbá ẹ̀ jẹ́lẹ́kùn fún mi jọ. ta ló wà bẹ́ẹ̀. bọ́ọ̀dà. Ah. Kasali mò ń pè ò kí ló ṣe é ganan ẹ you are you are you are stupid rain on off. Oh, sorry. Ìgbà lọmọ ìwádà báyìí. Ìgbà ọláyé ọmọ ìrí báyọ̀ lọ́hùn. A lè lè báwọn madam sọ o. Tàbá báwọn sọ ní sìn wọ́n lẹ́nu wá rún ni o. Kọ́lá wọlé. Ó wá ń ṣe bùgá wọn ṣébi. Kì í ṣe báyìí ṣébi èmi ló ń ṣe bùgá sí nígbà tó ti yó tí o mọ tó ń ṣe ó di kàzálẹ̀ kàzálẹ̀ tó wá ṣe rá ó ń jó sàṣọ apáfẹ́mi ah! ọlọ́run ayọ̀ ẹ̀ ń bẹ̀ ó ẹlẹ́dàá ayé ayọ̀ ẹni tó kó sí yìí o. mọ́mi ẹ rí i pé fíìmù yìí ó wà very interesting mi kì í máa fẹ́ miss ẹ̀ torí pé series ni. Hmm. n ta àríwọ̀ sí nìyẹn very interesting film. Ah, ah, ẹgbẹ́ mi kọ́ la wọlé. Ah. kọ́lá wọlé. mama kí ló ṣe ẹ́ dúró náà níbo ló lọ látànà tó wá súnlé ṣé o mọ̀ pé o ti da gbogbo wa sí wàhálà kọ́ bá kí mo fẹ́ sọ̀rọ̀ òun lọ. mo gbà mí. Ah, ah. ń rí ṣé eléyìí ti mọtí o ẹjọ́ wo ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí. àmọ́ mi nínú mọ̀ first time tí mo máa ń kọ́ yín wọ̀nyí tó máa mọtí. ẹ̀yin kọ́ jọ ń ṣe pọ̀ ni ìjọ ló bẹ̀rẹ̀ sí mọtí débi tó mọtí yóò tótó yìí. ó ṣe bẹ́ẹ̀ lánàá. ah kò. ah ah ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ṣe é mutí yóò ní. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ìgbà wo lè béèrè gbogbo pálapàla yìí ẹ̀gbọ́n mi ẹ ẹ mu ọtí tẹ̀tẹ̀lẹ̀ ìtẹ̀tẹ̀ tí wàá mu yẹ tí wàá mu lámupara ni ṣé ọtí lẹ lọ mu tẹ́ ẹ fi lọ tẹ́ ẹ wálé látànà ọmọ ó tojú sí èmi o ẹ tiẹ̀ tí wàá mọ̀nà yàrá yín inú yàrá tèmi lẹ tún wọ̀ ẹ tún lé mi jáde. àfi kí mọ́mí gbọ́ sílé yìí o torí èmi ò tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. Ah. mo gbọ́dọ̀ sọ fún mọ́mí. mú mi ṣe lè imagine ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kọ́lá wọlé ti mu ọtí yó mọ́ mi ó ti mu ọtí yóò ti dẹ́sẹ̀ bí wọn ò wọ̀nà rúùmù mi inú yàrá mi ló ń wá ó lé mi dànù kúrò lórí bẹ́ẹ̀ tó ń fẹ̀ sórí bẹ́ẹ̀ mi omi jẹ́ òun lẹ́gbọ́n mi bèrè gbogbo eléyìí. ó wọ yàrá ẹ wá yàrá mi ló wọ wá ó fi yàrá tiẹ̀ sílẹ̀. I don't understand. ọlọ́run àná ọmọ yìí máa ṣe mí o nígbà tí dáàdi yìí bá dé tó bá bá gbé <laughs> torí tó ra wọlé yóò yẹ mi báyìí o látàná ẹni bí gbogbo ọṣẹ wà wọ́ọ̀rì dì nínú ilé yìí ó wọlé báyìí ó wá tága. èmi kò mo wà surprise. ní ọ̀rọ̀ náà ṣe dọ́kì master tí wọ́n bá ṣe ń ṣe gbàmọ̀ yàrá bíbà tó ń kọlu bá tó ń kọlu àwo. ẹ filẹ̀ ẹ filẹ̀ nígbà tí dáàdi yín bá dé àmà sàtúlẹ̀. Yeah, how are you? dáàdi mo fẹ́ rí yín. ẹni náà ló ń rí yìí. dáàdi mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. go ahead. thank you dadi, ah, ah. dáàdi ní school mi ah, mo fẹ́ ṣe yorùbá dé gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá ní school parents wọn wọ́n ti signify pé àwọn máa wá mo dẹ̀ feel pé á da tí dáàdi náà tó bá wá. kọ́lá wọlé. dadi wọ́n fẹ́ ṣe Yorùbá Day ní school yìí àwọn parents ọ̀rẹ́ tẹjọ wà léèwé wọ́n ti signify intention wọn to grace the occasion. exactly sir àbí bẹ́ẹ̀ kọ́ o dẹ̀ fẹ́ kémi náà wà ń bẹ̀. yes dad. ṣe àwọn parents ọ̀rẹ́ yẹn wọn ò níṣẹ́ ni. dadi wọ́n níṣẹ́ gbogbo wọn níṣẹ́ wọ́n kàn create time nítorí wọ́n ti sọ fún wa pé àwọn parents yẹn o àwọn ọmọ máa kọ́ wa ní àṣà àti ìṣe tí ilẹ̀ Yorùbá. Mm -hmm àìsè ọjọ́ wo ni. Ah, daddy this friday. Ah. Kọ́lá wọlé. Sir. How is that possible this Friday? No, daddy. Uh, uh, Sir. You know I'm too busy. I have more important things to attend to. Daddy. Mo ní nǹkan tí mo fẹ́ ṣe don't daddy me. Time ti lọ ju gbogbo yẹn lọ. Daddy, it won't take much time. Like you're thinking, just thirty to forty-five minutes kẹ́kọ̀ọ́ wá ní kẹ̀dẹ̀ lọ. Ṣé thirty to forty five minutes ní péré thirty forty minutes ní do you know thirty to forty five minutes tó ń sọ yẹn money ni owó owó I would have lost a lot ah màá lọ lọ́jọ́ mi ṣùgbọ́n tó bá dọjọ́ mi àwọn ok the Friday or possible jọ kò bóyá mo ti rò kò bóyá mo lè wá ní. ok ok jẹ́ káwọn parents oh. tó kù lọ bá mi ṣe àṣà àti ìṣe. All right, all right. Mm-hmm. Hi, Dad. My one and only dad. Hi, Dad. Kí lẹ fẹ́, kí lẹ fẹ́. Kí Hey, I'm má sọ̀rọ̀ Don't talk about money. Okay? Yes, so what do you want? Daddy, Sherry got a bá wà, kò tiẹ̀ ń ṣe Good. Sherry, rí ní school wa, ó concert kan tó fẹ́ ṣe ní Friday. She understand. this friday. yes sir What they ń gbé davido bọ̀ ẹ dẹ̀ mọ̀ wípé ó The video tí jadi. so move fẹ́ kí ẹ tẹ̀lé wa kẹ wà bẹ́ẹ̀ ká jọ wà bẹ́ẹ̀ explore mo feel pé understand nǹkan tí mo sọ Daddy. èjì rẹ ẹ fọ́n one gan wọ́n ń gbé davido bọ̀ ní school yìí kẹ́mi wá wà ń bẹ́ẹ̀ ká jọ ní how does that affect me ṣé student lèmi daddy it is not limited to student alone kò yọ ọmọdé kò yọ àgbàlagbà sílẹ̀ dáàdi ẹ̀ wá ẹ jẹ́ picture ẹ káwá post ẹ̀ sórí Instagram sà. ká ní fọ́ọ̀n ká ní fọ́ọ̀n time da, ayé dà mi ò láyè tó pọ̀ tó yẹn have a lot, lot of things to do. dadi ṣeré ìṣeré kìíní kò ń ṣe nǹkan tó máa take time yẹn lọ títí in less than two hours ẹ ti ṣe tán. two hours. lọ́jọ́ friday. two hours lẹ́ẹ̀kan pé kóńkó ló bẹ̀ yẹn i will have lost owó tí màá ti lose àti pọ̀ jù dadi ẹ sà ẹ dadi ẹ wá ká ní fún ọ. Ah, kí ló ń ṣe yín kí ló ń tẹ wá karamọ́ ẹ kókókó báyìí. ah dadi a fẹ́ kọ́ mọ̀ wípé ọmọ incoming governor ni wá. two hours mi ní lójú two hours yẹn o okay okay that's all. dadi do, do, you need anything. it's okay it's okay i'm good i'm good i'm good i'm good i'm good. i'm good. I'm good. I'm good. I'm good. I'm good. Ede ẹ wo mo ń ṣe nǹkan lọ́wọ́ ẹ jọ can you please take your leave now ẹ jọ. Ìdàdí enjoy yourself. Ẹ̀yin wa ọlá àwọn ọmọ yìí lọ́wọ́ wa. Ẹ má fọmọ kan kẹ́kọ̀ọ́. Ẹ má fọmọ kan kẹ́kọ̀ọ́. Ẹ má fọmọ kan kẹ́kọ̀ọ́. Kò sí owó kankan lọ́wọ́ mi èmi ò lè purọ́ fún yín ó yẹ ká mọ̀ pé àwọn èèyàn ò gbowó sílé mọ́ wọn ò gbowó sílé mọ́. ẹ jẹ́ ọ̀gbẹ́ni ìdákẹ́ incoming governor ibi tí owó bá wà nínú bíbá ìnìkè sọ fún wa ká gbé ẹ̀tọ́ wa ká lè bọ́ta. mi lówó lè. ẹ̀yin ò ní wọ kán wíwá. ó mo púpọ̀ nù tá a bá fi mọ pàkàndà nínú wọn wàá mọ ẹ bá business. Daddy, please don't let me die. Please. Ah, okay, mo ti gbọ́, mo ti gbọ́, mo ti gbọ́ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. Ìwọ̀n bá ìjọba wà lẹ́nu ẹ̀ wà máa gbé lọ. Ẹgbẹ́ wọn fún wọn. Èmi ò gbé kò pọ̀ lọ ni. Ẹgbẹ́ wọn fún wọn o. Ẹgbẹ́ wọn fún wọn, ẹgbẹ́ wọn fún wọn o. Ẹgbẹ́ wọn fún wọn o. Mi ò ríran ni o. Mr. Wan, wá waste time wa. Mi ríran ni, mi ríran. Yes, ó yá, ẹ ká lọ. Bọ́dá ẹ má bọ̀, bọ́dá ẹ má bọ̀. ọmọ tó bá bẹ́ ìyá ẹ̀ máa bẹ̀. Ah! God, look at that. Bọ́lá wọlé. Mommy. Ah! I said you should leave. Ah, he said, "Why leave?" ẹ wò ma excuse me ma ẹ wò with due respect and diligence ma sẹ́ni àbúrò yín dàpọ̀ wọn ti yàwó èyí. kí ló ṣe é o mú gbogbo nǹkan pátá o dàrú you've broken so many things my bedroom is in a mess and look at your bedroom. at this point a ní ìdásí máa tọrọ àwa mọ ó ti sún mi ní ìṣe mọ. yes. ìrẹ́jẹ ìrẹ́jẹ ìrẹ́jẹ. ìrẹ́mà looking at your face mo rí pé kì í ṣe pé nǹkan kan ṣe é. leave leave leave leave I love you so much and you know it. I love you too. Then... But àbàwọ́n kan wà lára mi that's why I don't want to give any man chance for now. ọmọ tó ní ọyọ sí ọ lójú àlá yìí ọwọ àkàndá. father to psychiatric hospital. Psychiatric hospital is not meant for mad people. Àgbónílé ṣé ká wọlé o. Ṣé o ṣe ń dẹkùn lẹ́sùn? Ẹ jù ẹ mi wá solution sí i bí kò ṣe rí mú ìwà yìí. Ayé mi ti bàjẹ́ gan-an. Kò lè rọ́gbọ́n fún ọ. Mi lè wà láyé kó máa kí mi máa bàjẹ́ náà tí ẹ bá ti lè dá mi padà sí psychiatry mo máa para mi sí yín and that is fine now. ń ṣe yín ṣe báyìí ní kókó jẹ́ fámìlì wa mi ò lè wọlé o kó má lọ. kí má lọ bù yín jẹ àbí. kò lè sọ bẹ́ẹ̀. ẹni mọ̀nà ní ìtọ́ ẹni wádìí ẹ̀ là ń fún àgbàdo ológun àtọlọ́sà sì wá ní ṣe. ìgbà ilé àgbẹ̀ àgbẹ̀ níṣe kálukú ìyẹn ni tàgógó tọ̀tún tòsí báyìí lẹ́yìn ilé fi ń kórè bọ̀ wálé. kẹ́mi ṣẹ́jì ni èmi ò lè mẹ́ni mo fi èèyàn tó bá ń bi ọlọ́run ọba kó tún gbọ́dọ̀ máa bẹ èèyàn lásán. mo sún kiri kẹ́kẹ́ mo tilẹ̀kùn gbọ̀ngbọ̀n síbẹ̀síbẹ̀ náà afẹ́fẹ́ gbé ọmọ awodé tẹ́ bẹ́ẹ̀ ni o ibi gbogbo ló gba lágbára ọmọ ọ̀lẹ́nìkan láàyè ò gbà ẹ̀gbọ́n mi ti padà sí tó o bá sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ̀rọ̀ nù wá jọ ẹlẹ́jú. mo sọ́kọ̀ tó lè ṣe fún mi. wọ́n lọ nílé yìí. ti bẹ́ẹ̀ o mo jẹ́ ìsọ̀kan fún ẹ kó máa yí ẹ tí kò bá jẹ́ bọ́ àjẹgbẹ́ ni o ọmọ àjẹ gbẹ́mì ni torí ẹ̀jẹ̀ gbẹ́mì ni ti kalokalo ìwọ ti gbọ́mi tí ọmọ àjẹyé ti ń gbójúgbójú tó ń pọ̀ màjọ òun jẹrí ni ó ṣèwọ̀ ó tó bẹ̀ ẹ̀rù ọkọ iṣẹ́ ọlọ́kàtà wọn bí ẹ̀dá ó tó bẹ̀ ó lẹ́mìí ẹ̀ ẹ̀jọ̀ ṣe ìpàtẹ́pà ọbẹ̀ ṣẹ́fẹ́ pọ̀ máa ọbẹ̀ ni. life nínú relationship àfẹ́sọ̀nà kọ́mẹ́dì gàlágàjù fún mi àwẹ́lẹ́wà iṣẹ́ ló ṣe corporate picture ṣeréke ìwọ́de ìwọ́de àgbà níbi káṣe sí ìgbà òfegele lẹ́yìn o ọkọjá àfẹnuròyìn ó ti jáde kò fege ló fèrè fẹ́ fẹ́lá fẹ́rẹ́ jẹ̀kẹ́. bí wọ́n ṣe ń tara wọn gbéra wọn rìn sọ̀gẹ̀dẹ̀ sọ́gbọ́ pé àfihàn òyìnbó kí wọ́n tó ṣègbéyàwó. ìtẹ̀lẹ̀ ló ń fẹ́ fún mi awẹ́lẹ́wà tous bèbè ọmọ yankí. àwọn fámìlì ìyàwó ti dé o ẹ kí wọn káàbọ̀. Can you guys keep quiet, please? Kilos! Ah! Ah! ten thousand. wọ́n kóra àwọn jọ sínú sinimá yìí wọ́n da kọ́mẹ́dì bolẹ̀ ẹ̀rí ẹ̀rí takiti ní it is irresistible. lọ́ndọ́nà tó ń fi wọ́tàmẹ́lọ̀ nú ọbẹ̀ ewédú jẹ. so local so funny. comedy extravaganza ní sinimá títí ìdàgbà kọ́ni ẹni ò fẹ́gẹ̀. another fantastic movie written and produced by Fúnmi Awẹ́lẹ́wà. directed by Ṣẹ́gun Ògúngbè. tàbí Fúnmi Awẹ́lẹ́wà. ìbẹ́ni yẹ ni tẹ̀lẹ̀. lọ́la ìdíjẹ́ ìwà adégòkè lọ́ndọ́nà. àgùdẹ́ ilẹ̀ tìjà tó. kàmú glory àkúfọ̀ ṣẹ́gun ògúngbè ọlákẹ́mi babatunde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú múfì yìí tá a ẹ̀ ní ọ̀fẹ́gẹ̀ fòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀ grab your copy now. please don't embarrass my family why would you say so. akédéláké mo ní akédélókò idán olú ọmọ idán nọmba one ọmọjọmọ lọ ṣá ó pọgán o kọ́ má lọ kọ́ má lọ bẹ́ẹ̀ sí ibi mo ní kọ́ má lọ kọ́ má lọ bẹ́ẹ̀ sí ibi kọ́ má lọ tọ́ má lọ bẹ́ẹ̀ sí ibi a máa gbé wọn sẹ́nu ìyẹn bí síbí ìyẹn bí síbí ìyẹn bí síbí o kọ́ má lọ kọ́ má lọ bẹ́ẹ̀ sí ibi mo ní kọ́ má lọ kọ́ má lọ bẹ́ẹ̀ sí ibi kọ́ má lọ tọ́ má lọ bẹ́ẹ̀ sí ibi a máa gbé wọn sẹ́nu ìyẹn bí síbí ìyẹn bí síbí ìyẹn bí síbí o. ká tó kí iṣẹ́ bàbá ìlú bá dé. Àmọ́ tí ó lágbàá fẹ́ ni. orí takuntakun ni lọ́kọ̀ làwọn.